وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́wọ́ ọba kí ọlọ́wọ́ ọba kó gba ọpẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kí ọlọ́wọ́ ọba kó gba ìjọsìn wa ọlọ́wọ́ ọba tí a dọ́pẹ́ fún ọba tí ó dá wa padà sí ìjókòó wa yìí méjèèjì ní tuntun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí aláǹfààní láti bára wa sọ̀rọ̀ ọlọ́wọ́n bàbá yìí kí ọlọ́run kó wá gbélé náà níjọ sí fún wa eléyìí tí a fẹ́ bẹ̀rẹ̀ ní ṣálùkọ̀ wa ti tèmi albidayatu aljadida ma'a sheikhina abubakari aljazairi fi kitabihi minhaj al-muslim minhaj al-muslim òun náà ni kí a máa rọra wa létí ọ̀rọ̀ ọlọ́run ọba láti inú tírà ìkan nínú àwọn àfà tí ọlọ́run bá ní kí wọ́n ṣẹ̀mí ní àsìkò tí a wà yìí tí wọ́n ti jáde láyé ní nǹkan bíi august 2018 ni àpá náà jáde láyé kíra wọn yìí ó jẹ́ kíra tó ṣe pàtàkì wọ́n pe orúkọ rẹ̀ ní minhajul muslim minhajul muslimi kí ni túmọ̀ a máa padà rí kíra yìí kíra tó ṣe pàtàkì ni fi hayati al-muslimi nínú gbèsè ayé mùsùlùmí lè anahu ṣàmùlà mà wàrọ̀dà nínú alikitaabi wa sunnati rasulillah sallallahu alayhi wa sallam. síra náà kó sínú àwọn ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọba nínú síra rẹ̀ tí a mọ̀ sí alukur'an àti láti ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ àti ṣesí rẹ̀ àti àwọn nǹkan tó fọwọ́ sí. Si eléyìí tá a pè ní sunna wa ala manhaji sálàfi hadihi al-umma tó sì bẹ ní ìbámu pẹ̀lú sí àwọn ẹni ìṣáájú nínú sọ̀háàbà àwọn sọ̀háàbà àwọn ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi àwọn kan tí wọ́n dúró lé lórí wa tabi'un àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀háàbà ìkọ́ tí wọ́n dúró lólórí wàtábàáìl àtìbà àti àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà gbogbo wọn pátápátá ohun tí wọ́n dúró lé lórí manhajuhu kí ni ojú ọ̀nà wọn filàkìdà nípa ọ̀rọ̀ àdìsọ́kàn wáfil àdáàbì nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ kí ni wọ́n fi ń ṣe ẹ̀kọ́ ìgbésí ayé wọn wal akhlaqi báwo ni ìwà wọn ṣe rí wà ibadati rabbihim subhana báwo ni wọ́n ṣe ń sin ọlọ́wọ́ ọba wọn wà ta'amulihim ma'al akharin àti pé báwo ni wọ́n ṣe ń bá lò àwọn ẹlòmíì minal muslimin àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ ọmọ ìyá wọn ló ẹ̀sìn kayfa yata'amaluna ma'ahum báwo ni wọ́n ti máa ń bá wọn lò wa ghayrihim min ghayril muslimin àti àwọn tí wọ́n yàtọ̀ sí àwọn ọmọ ìyá wọn ló báwo ni wọ́n ti bá wọn lò min ahlil kitabi min al-yahudi wa nasara àwọn tí wọ́n jẹ́ yahudi àwọn tí wọ́n jẹ́ nasara jíù ni kírísítẹ́ẹ̀ni báwo ni mùsùlùmí ṣe ń bá wọn lò wálé mushrikin àti àwọn tó jẹ́ wípé wọ́n mẹ́bọ mẹ́sìn tí wọ́n ń ṣe ẹbọ báwo ni ọlọ́run ṣe fẹ́ ká bá wọn lò báwo ni ànábì sallallahu alaihi wasallam ṣe fi kọ́ wa pé kí a bá wọn ẹ̀dá yìí lò báwo la ṣe rí lùgbésí ayé àwọn sọ̀hábà tí wọ́n bá àwọn ẹlòmíì lò tó yàtọ̀ sí wọn walihudud walijinayat àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ẹnu àlá ọlọ́wọ́n ọba wàtílùkà hududu Allahi fala ta'taduha àwọn ẹnu àlá ọlọ́wọ́n ọba làwọn eléyìí ẹ má ṣe yapẹ́ báwo ló ṣe yẹ kí mùsùlùmí dúró lórí ẹnu àlá ọlọ́wọ́n ọba àníkíọ́lá ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní wàhádà hududa ó ní ọlọ́wọ́n bá gbé òfin kalẹ̀ ó ṣe àwọn nǹkan lọ́rọ̀ o ó ṣe àwọn nǹkan léèwọ̀ wàhádà òdúdà fàlà tàtàdúhà ọlọ́wọ́n bá gbé àwọn ẹnu àlàkalẹ̀ ó ní ẹ kọjẹ́ alàlìkúnlé mẹ́lìkì ṣímà ó ní gbogbo ọba pátápátá ló máa ń ní báńdìrì báńdìrì wípé ẹnu àlàmì rèé báńdìrì ibi ni ègbè e kọjá bẹ o ẹ má sàlẹ̀ o wà la ní gbogbo ọba ni máa ní ẹnu àlà ibi tá a sọ wípé káwọn èèyàn má débẹ̀ wàhímàlọ́hì wàhímà màhàrímù àwọn ẹnu àlà ọlọ́wọ́n ọba tọ́nà ọba ti ṣe lófin pé ẹ má o òun náà ni àwọn nǹkan tọ́nà ọba ṣe o wàtàkàtà àṣìyà ó sì wà nú àwọn nǹkan ọlọ́run ọba dákẹ́ tí ò sọ̀rọ̀ lé lórí nínú ọ̀hìnrìn ní kò ń ṣe pé ọlọ́run bá gbàgbé rahmatan lakum fi ṣàánú ni àwọn nǹkan míì kò ní sọ̀rọ̀ lé lórí fi ṣàánú ni ànábi sọ fún àwọn mùsùlùmí ya ayyuhal ladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má béèrè nípa ìtúbìdà alákòóńtà tó kù tẹ́ bá ti lọ tójú bọ àwọn nǹkan tó jẹ́ pé nǹkan tọ́lọ́ ọbọ sọ̀rọ̀ lé lórí tẹ́ wá lọ tójú bọ à tí wọ́n bá gbófin wá lórí ẹ̀ á kò nira báyìí ló fi jẹ́ wípé ọlọ́wọ́n bá lékè ọlá sákàtà àṣìyá nínú ọ̀yìn nìṣìyà àwọn nǹkan omi ọlọ́ akọ̀dákẹ́ akọ̀fojú fò ó halaka ni mo àwọn olùkọjá àlà ànábì ni wọ́n á parun ni kọ́lọ́ má jẹ́ ká parun nínú ọ̀rọ̀ ẹ̀ tó sọ fún wa ó ní innama ahlaka man kana qablakum àwọn tí wọ́n lọ tí wọ́n ṣáájú yé nínú tí ó pa wọ́n run òun náà ni kẹsìrọ́tù su'al àwọn ìbéèrè tí ò ṣàǹfààní tí wọ́n máa ń béèrè tó pọ̀ wàhtilafuhum ala anbiyaihim àti ìmáyapa wọn sí àwọn ànábì tí ọlọ́run ọba rán sí wọn a gbọ́dọ̀ yapa ọlọ́run ọba a gbọ́dọ̀ yapa àwọn àdọ́bí ọlọ́run ọba a gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́run ká tẹ̀lé òṣìṣẹ́ àti ìrùnmọ́ha wà àti ìrùnmọ́súlà ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lójíṣẹ́ wà láà tó bẹ sínú àmàlàkù ẹ má bà ṣe ara yìí jẹ bẹ́ẹ̀ yóò bá ti tẹ̀ lọ́lọ́run pé yóò tẹ̀ lójíṣẹ́ kọ́ ni hábitọ̀ àmàlù irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ owó ẹ̀ ti bàjẹ́ ànábì ó ní mọ̀ntárọ̀ kàtọ̀ láàtà láàkiri fọ́kọ̀ ní ṣábìtọ̀ àmàlò ó lẹ́nikẹ́ni tó bá gbèrò áńkiri lẹ́jí òkè wàhálà kọ̀dọ̀ kọ́ọ̀lá fọ̀mọ́ àwà rọ̀súùlà irú ẹni bẹ́ẹ̀ ti yapọ̀lọ́ àdójíṣẹ́ ṣábìtọ̀ àmàlò ànábì ní gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe kíni ó ti bàjẹ́ ìmá tẹ̀lé ọlọ́wọ́ bá ó ṣe pàtàkì kíra táwa ń gẹ́gẹ́ bí bàbá iná ṣe ṣe lálàyé nínú ọ̀rọ̀ ìsíwájú tí wọ́n sọ nínú síra yìí ahada ṣe àfáàtà ń sọ yìí pé wọ́n kọ síra yìí orúkọ tí wọ́n gbajúmọ̀ rọ́rífà bíi abubakar al-jazairi orúkọ wọn tí wọ́n fi gbajúmọ̀ òun náà ni abubakar al-jazairi ẹni tó wá láti jazairi ìyẹn ní algeria ìlú tí bàbá ìtiwájú yẹn wúlì dàbùnà ibẹ̀ lọ bí wọn sí tàtàlágbàgbà alámọ̀ṣẹ́ ayé kìlá bàbá ìkẹ́kọ̀ọ́ tó pọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ apá nínú olú yìí wà bá dàbọ̀ alìkìmà wọ́n padà di apá nínú olú yìí táwọn náà tó jẹ́ wípé wọ́n padà ń ṣe tẹ̀dírí wọ́n padà di akọ́nilẹ́kọ̀ọ́ fìmàrà kìdìrọ̀ kẹdìrọ̀ ní àwọn islamic center tó jẹ́ àyè ìmọ̀ ní algeria bí àsìkò yìí wúlìdà wọ́n bí wọn ní 1921 eh, ni wọ́n bí bàbá yìí wọ́n ti jáde láyé ní bí 2018 eh, eh, ni wọ́n jáde láyé wọ́n lé ní 90 years kí bàbá yìí tó kú ẹni tó bá láǹfààní láti máa rí bàbá yìí ẹ máa rí pé àwọn ẹni dáadáa ni níbi ìsọ̀rọ̀ sí wọn níbi ìṣe sí wọn nínú àwọn tí ọlọ́run ní kí èmi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn a rí inú wọn tó jẹ́ kó ọ̀wọ́ àwọn náà kẹ́kọ̀ọ́ directly lọ́dọ̀ bàbá yìí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nígbà tó wà ní àlìjáàbẹ̀ àti ìsìlàmíyá bílẹ̀ mọ̀dínà sí ìmúnáwàrà bákan náà wọ́n tún jókòó ní ìjókòó tẹ̀síìrì wọn fún ọ̀pọ̀lọpọ̀ téèyàn bá jókòó wọ́n nígbà tí àwọn dé mọ̀dínà ní ọjọ́ náà lọ́dún náà náà ẹ tí mò ń sọ ìyọmọ Cameroon ni a máa ń pè wọn ní bàbá Ibrahim kọ́lọ́mbà ìṣàlékún dáadáa fún bàbá náà a ṣàǹfààní lára wọn tó pọ̀ gan nínú àǹfààní tá a ṣe òun náà nìgbésí ayé tán lò pẹ̀lú àwọn àfáà yìí àwọn bàbá yìí ìgbésí ayé wọn wọ́n ní àwọn láǹfààní nígbà tí wọ́n tú súrọ́tù bá kura wà nígbà tí wọ́n tú súrọ́tù làbíyà nígbà tó náà bá ń sọ wípé wàhálà díkìrù mubarakun wọ́n níbi táwọn orí àyà yìí làwọn ti bá wọn àwọn sì láǹfààní láti gbọ́ tẹ̀síìrì náà fi parí ẹ̀dẹ̀ náà fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó pẹ́ torí pé bàbá tí mo ń sọ yìí wọ́n lò twenty three years ní mọ̀dínà àwọn ọdún mẹ́wàá kan dẹ̀wà tó jẹ́ pé wọ́n láwọn ò jáde kú ònú mọ̀dínà wọ́n ní irun táwọn bá ń kí fún ọdún mẹ́wàá gbáko irun júmọ́ àwọn èyí táwọn bá kí ní mọ́ṣáláṣí mọ́kà àwọn akí mọ́ṣáláṣí ànábì ẹ̀rí kóore tó pọ̀ ní kọ́nà ọba fún àwa náà ní àǹfààní láti lè jókòó ti àwọn ẹni láti máa gbọ́rọ̀ wọn láti ṣàǹfààní ló ìmọ̀ tọ́nà ọba fún wọn. bàbá yìí ìgbésí ayé tí wọ́n lò nìyẹn nínú àwọn dáadáa tí bá lékè ọlá ní kí bàbá yìí ṣe wọ́n kọ àwọn tó pọ̀ ní ìgbà tó wọn wọ́n ti rìn àjò lọ sílùú wọ́n wá ń jókòó nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam torí pé irú bá ti ń ṣe hálùkọ̀ báyìí àwọn hálùkọ̀ tó oríṣiríṣi ló wà ní mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam bàbá yìí náà wá ń jókòó ní hálùkọ̀ káàkiri káàkiri wọ́n kẹ́kọ̀ọ́ lábẹ́ àwọn àfa ńláńlá ní àsìkò yìí débi pọ̀ náà wá di onímọ̀ wọ́n wá padà yan àwọn náà fún àwọn èèyàn nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam kò máa ń ṣe jẹ́ kékeré jọ mọ́ kò máa ń ṣe ipò kékeré jọ mọ́ àwọn àfa àgbáyé nìyẹn tí wọ́n bá léèyàn ṣe hálkọ̀ ẹ̀mọ́ kéèyàn máa jókòó lórí àga tánàbì jókòó sí kó máa wá sọ̀rọ̀ irú àwọn ọ̀rọ̀ tánàbì sallallahu alaihi wasallam sọ fáwọn èèyàn gbà yẹn nǹkan torí pé àwọn èèyàn ẹni tí ò ní láìsẹ̀ǹsì láti sọ̀rọ̀ ẹ̀sìn ó ń sọ ẹni tí ò mọ̀ kọ́kọ́ pẹ̀ ẹ̀sìn òun náà ń sọ ẹ̀rí pa balẹ̀ ayé jẹ́ nígbà míì bí èèyàn kan bá di mùsùlùmí lẹ́nìí àájí ní kòun náà máa ṣe wájú àwò pé ìdílé ìyádù sọ̀rọ̀ ṣe tèmi wọ́n ti tu dédé òyìnbó kóun náà gbé kó sì máa kà fáwọn èèyàn àwọn mẹ́fà da ìpèrú ni pẹ̀lú gbogbo àwọn ṣe sí ó burú àmọ́ náà ni ọ̀rọ̀ ìmọ̀ kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀sìn àmánà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdàgún yìí àti àmánà fàǹtẹ́rù sáà ó ní tí wọ́n bá ti di pé àwọn èèyàn wọ́n ń fi àdé àmánà wọ́n ń fi ráre ẹ máa retí àlùkìyàmà wọ́n wá ní kẹ́yìfà ìdọ̀ àtúhà ya bóò làwọn èèyàn ṣe máa fi àmánà ráre ó ní ìdà wùsìdàn ámùrìnà rẹ́rì àdíhá ìdá ó ti dà láàrùn ìlà bẹ́ẹ̀rì àhìlíhì fàtẹ́zì sáà tí ó bá ti di pé àlámọ̀ rí àwọn èèyàn ń gbé sọ́dọ̀ àwọn tí wọ́n ní àhàlíyà tí wọ́n ní capability láti ṣe nǹkan yẹn ẹ máa rí sí o nínú àmì pé àlùkìyàmọ̀ ti dé nìyẹn ẹ rí pé láwùjọ wa lè ní gbogbo àwọn èèyàn tí wọ́n jókòó ní ipò pé àbá ẹ̀sìn àwọn èèyàn tí wọ́n kájú ẹ̀ látara bẹ́ẹ̀ àárí alọ́ọ̀lù ẹni tó máa yapa tó máa kọjá àlà rẹpẹtẹ ohun bò sọ yatakallam bima lam ya'zan bihi Allah ohun tọ́lọ̀ wọn ò parí tiwa pé ká wí àwì wà minhum al-mutakhallifina al-mutatahhilin ẹ̀rẹ́ lómi inú wọn òun àti ẹ̀ máa yapa ni ẹmọ kéèyàn bọ́ sórí tv kéèyàn bọ́ sórí social media kó bọ́ sí gbangba kó ní tó bá dọjọ́ gbèdé àlìkìyàmọ̀ kéèyàn kọ́ wa tó bá di pé nínú sàárè sheikh adam rọ́ṣìmọ̀hùnmá kọ́lọ̀bà wa kẹ́ bàbá náà kí èèyàn wá sọ pé kò wá máa pé èrò kan nífẹ̀ẹ́ sheikh adam kò wá máa sọ wípé tí sheikh adam bá dénú sàárè ṣe màláìkà wo ló tó bẹ̀ láti wá béèrè pé mọ̀ rọ́bùkà ẹ wò sọ́kùsọ jọmọ́ kí ló bí jọmọ́ látara ìní ìmọ̀ ẹ̀sìn kéèyàn lálù gbàgà kó níta ló bí al-imam al-bukhari wàlláhi tí àwọn èèyàn bá ń gbọ́rú ọ̀rọ̀ yìí lágbàáyé wọ́n máa sọ pé ah, ilẹ̀ yorùbá yẹn kò sí àfa ẹ̀sìn bẹ́ẹ̀ rárá gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn nígbà míì ẹlòmíì náà tóun náà fẹ́ pèpè síbi òdodo látara ìkẹ́kọ̀ọ́ àìnímọ̀ àsìkò tó yẹ káwọn èèyàn fi jókòó nílé kéwú kí wọ́n máa kọ́ ìmọ̀ àwọn èèyàn ti ń kọjú àwọn náà ti fẹ́ máa ṣe wáàsí àwọn náà ti fẹ́ máa sọ̀rọ̀ àwọn náà ti fẹ́ pọ́pùlà lórí òdo ìkan nínú àwọn àfa ìṣáájú ó sọ wípé ilmi àtìkù ó ní awwalul ilmi alìsìmá ó ní nǹkan alákọ̀ọ́kọ́ tí èèyàn bá fe ko eko òun ni kó máa dákẹ́ báyìí kó ma wo sùúrù àbí ko sá ma ja kí ló fi ń ṣe òfin gbọ́rọ̀ wọ́n sọ̀rọ̀ ìmọ̀ òun gbọ́ ó ní lẹ́yìn náà tó lẹ́yìn náà kó wá ṣègbìyànjú láti gbọ́ ohun tó ń gbọ́ yẹn ohun tó ń gbọ́ yẹn láti gbọ́ yé kó dààmú lórí àti gbọ́ yé nígbà tó bá wá gbọ́ yé zuma ṣíbù kó wá ha sórí kó ṣe kiri jọmọ́ kó ha sórí zuma làámẹ̀lì lẹ́yìn náà kó wá bẹ̀rẹ̀ sí ìlò zuma nàṣìrì lẹ́yìn náà kó wá bẹ̀rẹ̀ sí fọ́nká ẹ̀rí pé five pages ni awùwà ilẹ̀ ìnìmọ̀ lè sì máa àkọ́kọ́ ìmọ̀ ní ká máa gbọ́rọ̀ kó gbọ́wà sí dáadáa kó gbọ́rọ̀ lọ́wọ́ dáadáa tó mọ́ alifaham lẹ́yìn náà ká wá gbìyànjú láti gbọ́ ọyé tó mọ̀lẹ̀ ṣíwù ó tó gbọ́yé yẹn wá ha sórí tó mọ̀lẹ̀ àmẹ́l kó wá bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ tó mọ̀ náṣìrò lẹ́yìn náà kó wá máa fọ́n ká ṣùgbọ́n bọ̀rọ̀ èèyàn lénìí tó bá ti gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ ìmọ̀ kí ni nẹ́sì ànáṣírù alákọ̀ọ́kọ́ yẹn kò tí ì ṣe dáadáa àwa gbogbo yìí fèjì tó kù yẹn ó lọ sórí ẹlẹ́ẹ̀karùn-ún ìyẹn ni kan fi dàrú jọ náà kọ́nà ọba kó má jẹ́ kí àlámọ̀ rí kó dàrú mọ́ wa lórí torí fún pé a jókòó à ń ṣe dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn fáwọn èèyàn ipò àmọ́ náà ni ipò tó tóbi ni àwọn bàbá tá ń sọ yìí wọ́n lo ìgbésí ayé wọn ẹ̀rù bàbá tá ń sọ yìí wọ́n lo ninety seven years láyé wọ́n lo ninety seven years ni bàbá yìí lò láyé ninety seven years wọ́n fi ń kẹ́kọ̀ọ́ wọ́n ti fi ń kọ́ àwọn èèyàn wọ́n fi ń kẹ́kọ̀ọ́ wọ́n fi ń kọ́ àwọn èèyàn kọ́lọ̀ ọba kó bá wa sọ gbogbo àwọn afẹ́ẹ̀sì lẹ́sàn-án wọ́n lọ sí mọ̀dínà wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n ti di àpá ní mọ́ṣáláṣí ànábì sọ̀rọ̀ sọ̀lọ̀ ní ọdún tó wá sí jábí àkọ́tà ń pè ní àlìjábí àti ìsìlámí yábìlì mọ̀dínà sí ànàbàwìyà nígbà tí wọ́n wá sí jábí islamic university ilé tó wà ní mọ̀dínà àwọn bàbá yìí wà nínú àwọn àpá tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n wá káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ títí títí tí wọ́n fi rìtáyà nígbà wá rí táyà ní jábíà ní yunifásitì wọn ò rí táyà ní mọ́ṣáláṣí ànábì o wọ́n dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ lọ ni tó fi di àsìkò sí àìsàn tí wọ́n kú lé lórí tí ò fàyè ẹlẹ́mọ̀ ẹ wo sheikh ọ̀sẹ̀lẹ̀ rahimahullah nígbà tí bàbá yìí máa jáde láyé àwọn náà ṣe àìsàn tó dá láàbò díẹ̀ bí bàbá yìí wá ń ṣàìsàn tó yìí wọ́n máa gbé ọ́fíìsì sí bàbá yìí lára báyìí bàbá dẹ̀ máa ní ó yẹ máa gbé mi lọ mọ́sálásí mo fẹ́ lọ sí hálùkọ̀ ẹ máa gbé mi lọ mọ́sálásí mo fẹ́ lọ sí hálùkọ̀ gbogbo gbèsè ayé wọn bọ́ ti fẹ́ kọ́ àwọn èèyàn ní ìmọ̀ràn ohun tó máa ń fi gbèsè ayé wọn rèé tó lábẹ́lẹ̀ eléyìí student of knowledge àárín àwọn tó ti bàbá àlọ́bí náà ti ṣe é ṣe nìyẹn àárín àwọn sọ̀hábẹ̀ àárín àwọn sọ̀hábẹ̀ kó já máa kọ́ wọn kó máa kọ́ wọn ni tó kọ́lọ̀ kó fi wá ṣe kò jẹ́ dáadáa bí àwọn bàbá ìbí wọn ṣe lò pé ti ayé wọn nìyẹn bàbá ta wá ń sọ yìí wọ́n kọ síra tó pọ̀ nínú ẹni ni hajj muslim síra ta fẹ́ máa kà fúnra wa nínú ẹni aisaru tafasir likalami aliyu kẹrin aisaru tafasir the easiest tafsir tẹ bá wá wo tẹ̀síìrì tòótọ́ owó ìzì tòótọ́ tẹ bá kà kọ́lọ̀ fún wa láǹfààní ẹ bá ka tẹ̀síìrì wọ̀ ẹgbẹ́ fẹ́ owó ìzì àwọn ṣàfẹ́ simplify ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba débi pé ẹ tó bá understand the simple Arabic tó bá mú síra aláǹfààní àti gbọ́ọ̀yé wọ́n tún kọ tíra kan tí wọ́n pè ní haazan habib tíra yìí náà tíra tó jẹ́ pé tí ìyọba ń kà èèyàn máa tata rẹ̀ nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní kébi náà ní àǹfààní sí tíra náà lẹ́yìn náà ad-daruratu al-fiqhiyya nínú tíra tó kọ nìyẹn ad-dawlatu islamic state al-mar'atu muslima muslim woman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra tí wọ́n kọ ẹ̀wà tíra ilé ìta ń sọ yìí a sọ fún wa àwọn ọ̀pọ̀ tí tíra náà kó sínú nínú ẹ̀ al-aqida nínú tíra yẹn pàápàá jùlọ ní introductory part yẹn bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé mo fẹ́ kí a ṣàǹfààní níbi mẹ́ta ń bẹ̀ nínú bí mẹ́ta àbí mẹ́rin nínú àwọn ọ̀rọ̀ wọn nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n sọ sábàbù tààlìf kí ni ìdí tí wọ́n fi kọ tíra yìí wọ́n ṣàlàyé ìdí tí wọ́n fi kọ wọ́n ní sàálà ní zálìkà albáàdù almúmi al'adọ́ àlèfìáàtì mọ́mínà hunak wọ́n láwọn lọ sí wá sí ní ìlú kanjọkan ní Maghrib nínú àwọn western world nígbà tó rí pé nínú ìṣe ti bàbá ìkọlọ́ba wa sọ wọ́n lẹ́sàn rẹ̀ nínú ẹtí mo ní àwọn àfáà tiwa tí wọ́n kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn wọ́n ní tó bá ti di sọ́mà táwọn èèyàn máa ń ní holiday àwọn bàbá yìí láwọn tó jẹ́ university lecturers àwọn university lecturers wọ́n á ṣe òru àlùkòrójú fi sabilillah wọ́n á jáde sójú ọ̀nà lọ àwọn university kì mọ̀ pé lecturers ìwọ fọkanáìdà tó ló fẹ́ jáde sójú ọ̀nà lọ ọlọ́run òfin rán ẹ̀ níwọ̀n tó jẹ́ pé súrọ́tò lè fa sí àkóyọ́jú ó wá jáde gbólóhùn wá jáde lẹ́nu ẹ kò ń ṣe dáhàwà lọ tá ló fi rán ẹ ṣùgbọ́n tí àlùkì àwọ̀ bá ti dé nínú gbogbo táwọn máa rí nìyẹn àwọn university lecturers professors làwọn bàbá tá ń sọ yìí wọ́n á lọ sí gbogbo àwọn western world yẹn ibẹ̀ náà ti máa ń lo ọ́lìdè wọn wọ́n á gbé dáwà lọ síbẹ̀ àrẹ̀ṣìláṣù dáwíyà wọ́n á lọ ṣe dáwà káàkiri gbogbo àwọn àyẹyẹ ó wà nù wọn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n máa wà ni wọ́n máa jáde láyé sí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọdún kan nínú àwọn àfáà báyìí tí wọ́n máa lọ ṣe dáwà ní west lásìkò tó bá ní holiday ní yunifásitì wọ́n wá lọ ní ọdún yẹn èèyàn kan wá jáde láyé ó wá bí yù láàrin àwọn èèyàn pé anọ́dúnwà Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún wa wípé téèyàn bá kú ibi tó kú sí ẹ̀kọ́ tó kọ́ wa ni pé asiri ẹ̀rọ bil janaza ẹ máa yára láti fi òun ẹ jẹ́ ká di ọ̀rọ̀ yẹn mú asiri ẹ̀rọ bil janaza ìsìn òkú ẹ máa yára ẹ má máa lọ lára ìkánà sọ̀rọ̀ nìha fàkọ́ ìrù tó kọ̀dìmú náà wù ilé yìí ẹ tó kù ìtó bá jẹ́ ní ilé tẹ bá tètè sí ẹ̀yìn tètè gbé pàdé orí ẹni yẹn wá ìkánà ṣàgọ́ tó bá jẹ́ wípé aláburú ni tẹ wá jìlé àti sí ẹ̀yìn ti gbé orí ibú sí èjìká yìí nìyẹn so ànábìfẹ́ ká tètè sí òun àbí àdóbi tó lọ́wọ́ àṣọ́lá tó wá fi yé wa wípé èyí tó dáa jùlọ nínú itẹ́ òun ni itẹ́ tó bá wà ní ààrẹ tó súnmọ́ jù sí ẹ̀tọ́kú ẹ̀tọ́kú lè kó sí àwa ń gbé lọ sílùú òkè à ń gbé lọ abẹ́kúta à ń gbé lọ sí kwara ẹ jẹ́ ká lọ ṣọ́ra jọmọ́ nǹkan kí nǹkan lélẹ̀ ìyàwó kan burúkú nínú ẹ̀sìn òkúkú ní èkó ẹ wá ń gbé lọ sí Kwara lọ sí aburú ni nínú àwọn nǹkan tá a ti dálẹ̀ wọ́n fẹ́ ká tètè sí o ibi tó bá súnmọ́ jù ní ká sin sí ànábì sọ̀rọ̀ sọ́lá tún wá sọ fún wa wípé tí èèyàn bá kú sí ìlú tí ò ṣe ìlú abínibí ẹ̀ bí ìlú tó kú sí ìyẹn bá ṣe jìnnà sí ìlú abínibí ẹni bẹ́ẹ̀ ni ládẹ̀ ṣe máa pọ̀ sí náà nínú tó tún wá fi kọ́ wa tí òkú mùsùlùmí bá kú àáṣe sí sàárè ìtẹ́ àwọn mùsùlùmí àbí ọ̀rọ̀ mélòó mo ti mú wá mẹ́rin àkọ́kọ́ káyára láti sí òkú ẹlẹ́ẹ̀kejì ká sí òkú síbi tó bá súnmọ́ jùlọ ẹlẹ́ẹ̀kẹta òkú tó bá kú bíbi tó bá kú sí bó bá ti dìnà sílùú abílí díẹ̀ bẹ́ẹ̀ ni ládẹ̀ ṣe máa pọ̀ sí ẹlẹ́ẹ̀kẹrin kásí títẹ mùsùlùmí ẹ̀dì pọ́ìtì mẹ́rin ìmú ìkan nínú àwọn àfáà yìí wá sí western world wọ́n sì di ọmọ Saudiya àwọn èèyàn wá ń wò pé kí ni ká ṣe ibi tó wá kú sí kò sí ìtẹ́ mùsùlùmí ń bẹ ibi tí ìtẹ́ mùsùlùmí wà ní nearest place tí ìtẹ́ mùsùlùmí wà bí ká sọ pé láti rubí sí Kwara wọ́n fẹ́ sí sí ìtẹ́ mùsùlùmí májẹ̀mú àkọ́kọ́ àbí wọ́n sì fẹ́ sí sí ibi tó súnmọ́ jùlọ wọn ò fẹ́ kí ilé ẹ̀ nǹkan ẹlẹ́kẹrin tó wá wà nílẹ̀ ni pé ibi tó jí tó kú sí yẹ ó jìnà síbi tó tóbi wá ọ wá wò pé kí ni ká ṣe tá a bá wá fẹ́ gbé lọ sí mọ̀dínà a máa gbé lọ by plane nearest place wọ́n lè sí sí nílùú tó wà by road ló débẹ̀ tí wọ́n bá fẹ́ gbé lọ bẹ̀ á sì kí wọ́n bóyá bí ten hours tí wọ́n bá fẹ́ fly ẹ̀ lọ Mọ̀dínà á sì kí wọ́n níbi three hours ló fi jẹ́ pé ọ̀rọ̀ fíkè ó gba àgbọ́yé tó pọ̀ ṣé ẹ̀mẹ́pẹ́ tí ò bá gbàgbọ́ yé ẹ̀sìn kí ló máa sọ a ní kan gbé lọ sí Kwara níbẹ̀ kọ́ ni àbí ibẹ̀ jìnà sí ìlú abínibí ẹ̀ lẹ́yìn náà ibẹ̀ Mọ̀dínà ti ju ibẹ̀ lọ lásìkò tá à ń sọ yìí àwọn bíi Sheikh Albani wà nílé ayé kọ́nà bá fọ́ bá ọkùnrin kẹwọn wọ́n wá sọ fún wọn wípé bọ̀dínà lè máa gbé e lọ ọ̀rọ̀ wa dàrú mọ́ ṣúdẹ́ǹtì lórí pé ah, bọ̀dínà kẹ̀ làwọn náà wá máa wọn analysis yẹn wá tẹ bá lọ sí sí mọ̀dínà ní means of transportation fẹ́ lò bọ̀dínà ti súnmọ́ ìfẹ́ mùsùlùmí wà bẹ́ẹ̀ àbí àsìkò tẹ́bà ló ṣe kí ni ó kéré ibi tó wá kú sí yẹn tẹ́bà ti ẹ̀ sí síbẹ̀ kó bá wọn lọ́hùn ládàá ẹyọ kan yẹn tó fẹ́ pàdánù pé ibi tí èèyàn kú sí wá ti jìnnà sí ọlọ́run lè fò torí ó fi kú síbẹ̀ à sí síbẹ̀ ni so mo mú yẹn wá pa pé experience táwọn àfa máa ń rí jọmọ àìmọye àwọn èèyàn tí wọ́n lọ sí à ń ṣe dáwà káàkiri lẹ́yìn tí òkú bá kú lásán àwọn èèyàn mọ́bọ́ ṣe ń wẹ̀ fún ẹnu nílẹ̀ tí ń ṣe dáwà for the life for the past thirty years kí ló ṣe yẹ ọ̀rọ̀ ẹ̀ ti dàbí àtùpà tó ń tàn mọ́lẹ̀ fáwọn èèyàn tó gbà sí ẹ̀mí ààrẹ ilé ìjẹ́lù ṣe àwọn àfáì wọ́n máa ń káàkiri láti lọ kọ́ àwọn ọ̀nà lẹ́kọ̀ọ́ wọ́n wá nígbà táwọn wà nínú ìlú ìdí west àwọn èèyàn kan wá bí àwọn nínú àwọn ọmọ ìyá dáadáa tí wọ́n sì fẹ́ gbá ẹ̀sùn náà lò pé káwọn kan síra kan tó jẹ́ pé ó máa kó sínú gbogbo táwọn ní láti máa ṣe bẹ́síkálì nínú Islam ìlú tó fà á nìyẹn àwọn èèyàn rí pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ní bàbá ẹ̀kọ́ síra kan fún wa tó máa kọ́rọ̀ àti ìgbàgbọ́ sínú. ọ̀rọ̀ ìwà sínú ọ̀rọ̀ ẹ̀kọ́ sínú ọ̀rọ̀ ìjọsìn sínú ọ̀rọ̀ bá tí ọmọ bára wa lò tó máa kó sínú òbí nìyẹn bàbá ìwá nígbà tí wọ́n béèrè lọ́wọ́ àwọn ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kí a wò pé bàbá ìṣe dáwà káàkiri níbi tó ti ṣe dáwà wọ́n lè kú ẹ̀yìn ó wá pọ̀ nínú àwọn tó jẹ́ pé tẹ bá wo kọ àwọn èèyàn máa ń béèrè ẹ jẹ́ ká wà pẹ̀jú àwọn díẹ̀ náà àwọn ẹni tó ti lọ Ibn Taymiyyah rahimahullah nínú tíra tó kọ àrùpé tíra kan ní al-Aqidatu at-Tahawiyyah arákùnrin kan wá láti ìlú kan tí wọ́n pè ní Tahawi ó wá bí Ibn Taymiyyah níbèrè náà lára at ọ̀tọ̀ ni al-Wasatiyyah ni ṣùgbọ́n ìmáàmù tọ̀háwí ló kọ àlàkídàtù àtọ̀háwíyà àlùwàsàfíyà ni wọ́n pẹ̀lú yẹn ní wáfíd ó wá sílùú ibùdó tèmíà ó wá béèrè béèrè pé kí bàbá yìí kán bá wọn ṣàlàyé nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àtìmọ́ ìlà wàsífàt àwọn orúkọ náà àti ìròyìn ọlọ́run torí bí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n sọnù látara àwọn ìròyìn ọlọ́run àwọn èèyàn yìí pọ̀ bọ̀ bàbá yìí wá dá lóhùn ìdáhùn ọwọ́ akọ ọkọ kalẹ̀ téèyàn bá fẹ́ kọ́ àkídà lédè nínú tírà tó gba wájú jùlọ nípa pàfẹ́mọ̀ nípa orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀ òun ni àlàkídájú àlèwà àkọsíyà ìbéèrè téèyàn bá kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ hadith nínú àwọn àfá tó gbókùn bẹ̀ ni a ń pè ní Ibn Hajar al-Asqalani nínú tírà tí bàbá ikọ wọ́n pè ní tẹ̀kìrìbù tahdhib tẹ̀kìrìbù tahdhib wọ́n kọ tírà kan pè ní tahdhibu at-tahdhib ikọ̀ ọ̀gọ́dún sí ẹ̀kọ́ rẹpẹtẹ tó bíyé tíra tá ń sọ yìí àwọn kan náà ti kọ́kọ́ kọ tíra àwọn tíra tí wọ́n ti kọ ṣáájú àwọn àfẹ́ẹ̀sì wọ́n máa ń gbìyànjú láti simplify ìmọ̀ wọ́n pe tíra kan ní àlèkàmọ́ẹ́lì fi àtìmọ́ ìrìnjà yìí tíra yẹn tẹ bá fẹ́ mọ̀ pa àwọn narrators ìpìlẹ̀ nìyẹn àwọn tó gba hadithi wa pé lágbájá òun náà máa ń gbà bí ìsìwà tàbẹ́dù òun náà máa ń gbà bí ìsìwà nínú àwọn òpìlẹ̀ ni alikamalu fi àtìmọ́ ìrìnà nígbà tó ń kọ́ alìmọ́mù àdáhàbí nígbà tí àwọn wá wọ́n wo tíra yìí títí ah, tí pé á tíra yìí ẹbí ò bá ní ìmọ̀ dáadáa nípa ọ̀rọ̀ hadith á ah, àwọn orúkọ tó kọ kalẹ̀ àti bọ́ọ̀dì ṣàlàyé ẹ̀ kò ní yé o ṣé ó àwọn náà ṣàlàyé o Ibn náà tún mo jẹ́ azahabi òun náà tún ṣàlàyé nínú sàádì ṣàlàyé ẹ̀yọ́ tún wá padà wò pé àwọn ọ̀yọ́ wá bí wọ́n pé ẹ̀kọ́ yìí ṣé mo abẹ́ sọ̀rọ̀ nípa ènìyàn kan abẹ́ sọ̀rọ̀ nípa ènìyàn kan oríṣiríṣi nǹkan la máa ń sọ nípa ènìyàn a máa ń sọ nípa pé kí lorúkọ ẹ̀ àbí a máa ń sọ nípa pé ta ni bàbá ẹ̀ ta ni bàbá bàbá a máa ń sọ nípa kóríà àbúkí ló jẹ́ a máa ń sọ nípa nígbà ibola lè fi tìsì àlè ẹ̀gbáwú àlè ìlórí àbíbẹ̀ kọ́ ni a máa ń sọ nípa wìlàdátì ìgbàwo ni wọ́n bí a máa ń sọ nípa wàfáàtù ìgbàwo ló ẹ̀rí pé tó máa ń sọ̀rọ̀ mọ́ ẹni tí ó tún bẹ̀ kò níyà nínú tó kéré kò ṣe pé nínú tó kéré jù nínú mọ́ òun ni a ń pè ní mọ́túnú kò níyà àbá tí ò wá ha sórí tó jẹ́ pé tó bá fẹ́ ṣàlàyé ẹ̀ kò yé rárá kó wá máa tẹnu ọ̀rọ̀ ìmọ̀ àbí ìtẹ́rí pé kọjá yẹn ni tó dáwọn tí a sọ yìí gbogbo tí mo sọ yìí tẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa narétọ̀ tó ẹni yìí kó máa ń gbà ní ìwà bí ẹ bá ni àwọn àbá máa ń sọ nípa wọn nǹkan mẹ́wàá nígbà míì mọ́kànlá àbí méjìlá làwọn àpá máa sọ nípa wọn tó bá wá jẹ́ wípé hadith ẹyọ kan tó bá fẹ́ sọ di hadith hadith ẹyọ kan tó bá jẹ́ pé àwọn tó gbà wá yẹn èèyàn márùn-ún ló wà níbẹ̀ àwọn nǹkan mẹ́wàá yìí máa dárúkọ ẹ̀ inshallah o gbọ́dọ̀ mọ̀ nípa àwọn márùn-ún àwọn olórí ìgbàdí ìwà a ní ṣéèdì wa python ó sọ wípé Abdullahi adé ẹ̀kan sọ fún mi wípé mohamed sọ fún òun wípé àfá Ibrahim sọ fún òun wípé ọ́nkù sọ fún òun wípé àbú àbìlùkọ́dírì sọ wípé ìmọ̀ọ̀bù sọ wípé tí ẹ bá fẹ́ sọ pé hadith fẹ́fẹ́ rílẹ̀ kò fẹ́fẹ́ rílẹ̀ wípé jẹ́ táwọn afá bá ń ṣe nìyẹn ẹ wo iye èèyàn tí mo ti dárúkọ one two three six kó tó kan èmi kẹrí ọ̀dọ́ tèmi yẹ kò sí ìlú ó sábẹ́ sọ ni pé ìmọ̀mù ló sọ̀rọ̀ yàwá fẹ́ fi rílẹ̀ pé ìmọ̀mù sọ tòótọ́ ṣe wá rí àwọn mẹ́fà yẹn àbáwá sọ́ọ̀dì wọn ó sábẹ́ sọ́ọ̀dì nínú ìmọ̀ yẹn ó jẹ́ nǹkan márùn-ún tí bá ń sọ̀rọ̀ ìjọ oṣù ẹni kó máa fẹ́ dàrú ṣùgbọ́n gbogbo ẹ̀ kò ń dàrú máa wà fà ẹ̀ lójú kò ń dàrú àwọn nǹkan márùn tí mo la fẹ́ tọ́ nìyẹn lára àdé méjì bẹ́ẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwọn mẹ́fà yẹn tó yé méjì bẹ́ẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ìmọ̀ọ́mù sọ ẹyọ kan bẹ́ẹ̀ ó ní ṣe pẹ̀lú pé láàrin ẹni ìsẹ́ni láàrin ẹni ìsẹ́ni tẹwárí méjì tó ní ṣe pẹ̀lú èèyàn kọ̀ọ̀kan ní àwọn mẹ́fà yẹn òun ni wọ́n pè ní ilmu rijal ìmọ̀ nípa àwọn narrators àwọn yẹn nǹkan tá wá fẹ́ mọ̀ nípa wọlẹ̀ wọ́n wá kọ tírà bóyá awá fẹ́ sọ nípa èèyàn kan awá kọ bí ten page láti sọ nípa ẹ̀ èèyàn mẹ́fà lẹ́ni ó máa ń wá jà mọ́ ọ̀yàn lójú wọ́n wá lọ bá ìmáàmù bóde hajar pé ẹjọ́ ẹ bá wa summarize ẹ̀ ìmáàmù wa summarize bí péèjì mẹ́wàá yẹn wọ́n wá summarize péèjì mẹ́wàá yẹn sí two lines how many lines péèjì mẹ́wàá wọ́n wá summarize in two lines ṣe rí pé jẹ́bi ẹgbẹ́ pé tó fẹ́ ìgbà tó máa kọ́kọ́ kà nǹkan yẹn kò tó lè summarize àríbẹ̀ kọ́ ni yẹn wọ́n wá narrators yẹn wá ní over ten thousand wọ́n ti wá mú nǹkan yẹn wá kọ̀ọ̀kan nìyẹn nínú nǹkan rẹ̀ ìṣù kí lorúkọ àbú àbùlá tó yé ìṣù kéde mẹ́fẹ́ ìmọ̀ tó lé ní o àwọn nǹkan mẹ́wàá yìí sì tó bá ní kẹsọ́ nípa àbú àbùlá ìlú kan kátólì rẹ̀ tó máa mọ̀ kódà nínú ẹbí wọn ọ̀gọ̀rọ̀ àwọn ẹbí wọn kò ní mọ̀ ìyàwó wọn gan wọn ò ní mọ̀ tó bá dàbí rán owó wá sí ìmọ̀hùn orúkọ ẹ̀ àbí orúkọ wọn ni Ibrahim àbí nínú àwọn nǹkan tí ó máa ń kó sínú bí ọba ń sọ̀rọ̀ nípa ìmọ̀ àbí orúkọ tá a láàmọ̀ yẹn nígbà míì nì ẹni yẹn tún lè ní àwọn orúkọ míì tó tún wà tó jẹ́ pàwọn èèyàn tún fi mọ̀ ẹlòmíì fi bá pẹ̀rẹ̀ kẹba bí àdúgbò wọn Ibrahim lẹ́yìn mọ́ sí ẹwà dàdúgbò ẹwà ní ẹjọ mọ́ bèèrè àfá Ibrahim àwọn èèyàn máa wọ́n tàbí sí àfá Ibrahim wọ́n nírù bọ̀ báyìí àwọn tó nírù bọ̀ pọ̀ bóyá ọlá làwọn ọ̀yẹ́ mọ̀ sí ẹ̀ ó mú àbúlá ìmọ̀ yẹn àrí kò ní yájú àbú kí ló ń jẹ́ àbú àbúlá àrí àríbẹ̀ kọ́ ni lákọ́bù ṣé wọ́n ní oríkì àbí nà jíjẹ nickname tàbá fi pè wọ́n bójọ́ máa ń pè wọ́n ní zoonesia àfọ́ onírúgbọ̀n ṣẹ̀mẹ̀ pẹ́lú mi ṣe bá dádúgbò ẹ̀ tó bá sọ pé àpò onírùgbọ̀n là ń béèrè wọ́n ti mẹ tí wọ́n máa ń jápa onírùgbọ̀n náà lọ́wọ́ ń pè yìí ọkẹ̀ mo já náà náà tó wọ́n ti mọ̀ pé ṣe bá ti lẹ béèrè àpò onírùgbọ̀n wọ́n ti mẹ tó jẹ tó ti yé ẹlòmíì látara ìkan ara ẹ̀ ni wọ́n fi mọ̀ ẹlòmíì látara iṣẹ́ tó ń ṣe ni wọ́n fi mọ̀ àbíbẹ̀kọ ni.

ṣé a máa ń pè ní kí ní nọ́sàbùhù ni pé kí lórúkọ bàbẹ́ ẹlòmíì wá ní ìwádìí nínú àwọn yẹ orúkọ bàbẹ́ wọ́n ní alìmàrùkúnà bí ọ́yìnrí àtìmá ìlú alìmàrùkúnà bí àtìmá yàbá ìlú ó wà ní wọn orúkọ ẹ̀ orúkọ alimọ̀sùnbùnà ìlàfẹ́yìrì àbá ìyè ẹlòmí tó bá sọ pé orúkọ báyìí ló jẹ orúkọ tó bá sọ pé pàpẹrẹ tàbá sọ pé Ahmad bónìkíni bónìkíni bónì hambali hambali yẹ kọ́ ní orúkọ bàbẹ́ tẹ́síjẹ́ bìbì ó ti yé ṣùgbọ́n orúkọ bàbá bàbẹ́ la fi mọ̀ ọ́ gbogbo yẹn náà tún gbọ́dọ̀ yé wa torí pé gbà míì ọ̀rọ̀ tí wọ́n gbà wá yẹn nísìnyí wọ́n sọ pé án àbí yìí ó gbà wá látọ̀dọ̀ bàbẹ́ ẹ̀ èyí wá lọ pé ahmad ni ó gbà wá látọ̀dọ̀ hanbali ni muhammad dẹ̀ lórúkọ bàbẹ́ jẹ́ àwọn ìròyìn kan wá wà lára muhammad tí ò sí lára hanbali ẹ wá fẹ́ dájọ́ lórí hadith ẹ lọ ń dájọ́ ìdájọ́ ohun tẹ́ máa fún Muhammad lẹ́wà lọ fi bá ahambali lò ṣẹ́bẹ̀ pé wàhálà ti wọnú habi nínú téèyàn máa mọ̀ nìyẹn òyàn ẹni pé kò ń ṣiṣẹ́ kékeré ló fi jẹ́ pé àwọn àfọ aládìsí lágbàáyé wọ́n kéré wọ́n ti kí ni jọ̀mọ́ wọ́n kéré ẹni bí o níbi kọ́ntì kan kọ́ sọ pé ta ni Muhammad kẹ̀máàrin àwọn yọ wọ́n máa fi pọ́yọ̀ lé o wọ́n lè fi pọ́yọ̀ o kọ́ ní àfáàyẹ mọ̀hásìtì àgbólóhùn yẹ tóbi ó ṣe kí ni gbólóhùn tó kọ́ sọ pé à tẹ́ bá sọ pé ha kúrà ṣùgbọ́n tó bá ti sọ tó rọmọdé afọ torí pé kéèyàn tó lè di àfá aláti àti darúgbó sí di ẹ̀ ádìrí kíni alimọ́mà Albani àfá aláti ìsì àsìkò tá a wà ilé yẹn tẹ́lù mi ò tí ìdí kò tán náà bá ní wọn dé láti gbàgbọ́ ti lọ bàbá tá ń sọ yìí wọ́n láwọn lo sixty years táwọn fi ń sọ ní àbí sixty years sixty years tí wọ́n yẹ kò ń ṣe pé mo lọ bí jẹ́ látàárọ̀ mo dé lálẹ́ o gbogbo ògbésí ayé wọn ṣọ́ọ̀pù tó ti ń tún aago ṣe ń kò yá padà pàtì pé ó tàgbà yìí gan ju ṣe bá ń tún aago ṣe lọ ṣẹlẹ̀ mẹ́ pé àdánwò tó bá wa ni tó bá fẹ́ sọ̀rọ̀ ń gba ara wọn àfóyẹ kọ́ lọ wá sí à kò ń ṣàfà lẹ́ sọ bẹ́ di àti bá a kò bẹ̀ lálẹ́ tó bá tún délé lálẹ́ ìdí tíra náà sùn ibẹ̀ ló máa sùn lọ́sùn bó ṣe wá ń ṣe yẹn kò tí ì sọ di àfà kámọ̀ wa tó sọ pé tí ò ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀kan lọ́sẹ̀ ló ń ka síra ìyẹn ló wá pọ̀ láwùjọ wa ní fìtí náà ṣe pọ̀ làdánwò ṣe pọ̀ torí pẹ́lú mi tó bá kọ̀ kí ọ̀rọ̀ kan mọ́lẹ̀ báyìí kò mọ kí ni jìdòjìdò ẹ̀ akọ̀ múdájọ́ wá ní àwọn èèyàn bá kórí sí apá àjọkúsọ lẹ́jọ́ gíní kan awádà rúmọ̀ òun náà lójú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tó lágbára nínú àwọn ọkọ̀ tá nìyẹn àwọn personal information nípa ènìyàn Now àwa fẹ́ mọ̀ irú ìwà wo ló wà lára ẹ̀ irú kíni ṣe wá rí nípa ìwà yẹn wọn wá kí ń bo àwọn àfa àwọn àfa alábìsì wọn kì í bo narétọ̀ láṣìírí tí ò bá ti jẹun tó ní í ṣe pẹ̀lú àdámọ́ tí ó ti yé gbogbo nǹkan tó bá wà nínú ìwà ẹ̀ tó lè lapa lórí ọ̀rọ̀ tó ń sọ al-Imam al-Bukhari ọjọ́ kan ó gbọ́ nípa èèyàn kan ní Misrọ̀ ó wá ṣèrìn àjò láti Baghdad lọ Egypt nípa kó òun gbọ́ pé ẹni náà gbọ́ ọ̀rọ̀ yìí rí kò ń ṣe pé kò ìgbọ́rọ̀ yẹn o torí pé nígbà míì táwọn bá gbọ́ pé àkọ́nkú ṣerífù wà bẹ́ẹ̀ nígbà tó sọ̀rọ̀ yẹn ní halkọ́ àwa lọ́bọ̀nkú ṣerífù wọ́n nígbà tí mọ́mú sọ̀rọ̀ báyìí wà ní halkọ́ á ní bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ mo ti sọ náà nìyẹn ta ló tún wà tẹ́ ìgbà yẹn àbú àbúláì náà wà bẹ́ẹ̀ a tún wá lọ sọ́dọ̀ àbú àbúláì pé mo gbọ́ pé wọ́n ní mọ́ọ̀mù sọ̀rọ̀ báyìí wọ́n dẹ̀ lẹ́yìn náà wà bẹ́ẹ̀ àfìmí náà wà bẹ́ẹ̀ ẹ̀dìrí iṣẹ́ ó tún wá gbọ́ pé à àbá àfàìsọ̀ náà wà bẹ́ẹ̀ ọ wá rí àgbó wà láàbá àfàìsọ̀ pé ń sè sàúdí lọ́wọ́ ń sè láti nàìjíríà a bá tún tẹ pléènì léjì a lọ Saudi ìmọ̀mù báyìí wọ́n lẹ́yìn náà wà bẹ́ẹ̀ lọ́dún yẹn gbà tí mọ́mù sọ èmi ò sí mẹ́rin àrí tí ó ti yé ẹ̀rí pé iṣẹ́ kékeré kò ń ṣiṣẹ́ kékeré a fẹ́ mọ̀ nípa pásọ́nà irú ìwà wo ló ní ìbẹ̀rẹ̀ tí máa máa rí wọ́n sọ pé síkọ̀tù wọ́n ní ẹni yẹn ah trustworthy person ni o fíkọ̀ tẹ́lómi bá tún wá gbapò wọ́n ní ìmọ̀ọ̀mù ah ìmọ̀ọ̀mù ni tó bá di ọ̀rọ̀ ìmọ̀ ẹlòmí wá ní ṣáfíbùn sábùtù ah eléyìí ọpọlọ yẹn wà ńbẹ̀ tó bá gbọ́rọ̀ báyìí láàyò kọjímú wà láàyò àfihàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbúrẹ́ látà sọ fún wa gbà ẹ̀ pé bẹ́ẹ̀ bá ṣe wí lọ́dún yìí tó bá di lẹ́sì ẹ̀ bẹ́ẹ̀ bá béèrè bẹ́ẹ̀ náà ó máa kà á fún yín bó ṣe kà á fún yín lọ́dún yìí kò ní gbé àràfi kan síwájú kó fà kan sẹ́yìn wọ́n á sọ fún yín pẹ́lú mi mo á eléyìí perfect bẹ́ẹ̀ náà lẹ́tùmọ̀ ọmọ rí wọ́n máa sọ pé eléyìí hasanu wọ́n á ní sọdún òun náà kò sáburú ń bẹ̀ olódodo ni tó ti yé ìgbà míì wọ́n tún wá sọ fún pé sọdúùkù sẹ́yìn ìwòlè ìwò èèyàn dáadáa ni ṣùgbọ́n tó bá hàn nǹkan ó máa ń dàrú gbà ni àwọn mẹ́fà tá wá sọ yẹn a gbọ́dọ̀ mọ kúọ́lítì wo ni wọ́n fi ròyìn èèyàn kọ̀ọ̀kan nu wọn wọ́n tún lè sọ pé sáré àmọ̀túnmọ̀ a rúbíyà bèèrè kọ́dà wọ́n lè ní oníròrí kọ̀dàríyà èèyàn dáadáa ni ṣùgbọ́n ọ̀rọ̀ àkídà ibìkan wà nílẹ̀ láńpẹ́ẹ̀sì kan tó fẹ́ dà òjò wọn ò nílùú láti rí gbogbo ẹ̀ lọ́ọ́ máa lọ́jọ́ náà tí àdìsí bá wá wà tó jẹ́ pé àwọn tó wà ní àdìsí yẹn jẹ́ márùn-ún àwọn ìgbọ́dọ̀ wà lọ́wọ́ wa nípa each of them ẹ wá wo iye àwọn narrators àwọn àfáàtà wa ń sọ yìí ó pọ̀ nù wọn tó jẹ́ pé gbogbo information yìí pátápátá ló wà lórí wọn tí wọ́n bá fẹ́ pèèyàn ní mohadis àti àwọn tó gba díìsì wa a máa rí wípé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ó ní àwọn information yìí lọ́wọ́ nípa wọn èyí tí ò bá wá rántí lórí bẹ̀ ó mọ ibi tọ́rọ̀ wà nípa wọn ó mọ ibi tọ́rọ̀ wà pé ah, rọ́wí báyìí ni ó wá fẹ́ ṣèwádìí ó mọ ibi tó lè sáré lọ ó mọdún àwọn tíra tó lè lọ èèyàn tó jẹ́ pé bọ́rọ̀ ọba dáàbò kò tiẹ̀ mọbi tó fẹ́ lọ kó wá bọ́ síta jọ̀mọ́ kò ní àìmọ́ kò bọ̀ yẹ kò gbọ́ lárúbáwá ṣẹ̀rí pálá ìbọ̀kan nírú bẹ́ẹ̀ jọ̀mọ́ kọ́nà bá wa fún wọn ní mọ̀tàṣà wọn láǹfààní láyé àti lọ́rùn so nínú àwọn kọta fẹ́ fàyọ nìyẹn àwọn àfáàtà sọ yìí wọ́n dáàbò ibi tá ti ń bọ̀ tó máa rán wa létí àti gbàgbé ibi ni pé wọ́n sọ fún pé ẹ̀kọ́ síra fún wa wọ́n wọn àwa níṣe yẹn kò ń tuntun Ibnu Hajar láyé ta wà ń sì yàn ọ́ lè béèrè question kéèyàn ní ẹ má wọ́ọ̀rì máa ṣe fídíò lórí ẹ̀ ẹ má wọ́ọ̀rì máa ṣe audio tape kan lórí ẹ̀ torí ti bá kọ̀ sọ́kalẹ̀ bí ẹni gbàgbé bí mo ti wá ní mo máa ṣe fídíò lórí ẹ̀mí náà lè padà tún lọ jókòó kí tún ṣèwádìí nípa ẹ̀ dáadáa ọpọlọ ẹlòmí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí àpadà wo fídíò yẹn kò ní mọ̀dí tó bí ẹ̀dẹ̀ lè rí gbàgbé kí wọ́n sọ níbẹ̀rẹ̀ pé ẹni báyìí ló béèrè ìbéèrè lọ òun ló bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìṣesí àwọn ẹni ìṣáájú ni láti mọ́rọ̀ tí òfin bí àwa nípa làkídájú àlùwàsíyá àti ibnu hajar nípa tẹ̀kẹ̀lébù tahzib eléyìí tí wọ́n kọ eléyìí jẹ́nu tí tí wọ́n bá bí àwa náà léèrè ohun tá a bá mọ̀ ká dáhùn ní bàbá ṣe mọ̀ ká sì ṣe gbìyànjú nínú tí a fẹ́ fà jáde òun náà ni wípé nígbà tí bàbá yìí wá ń sọ ó ní tíra yìí wà kọ́sù lè yá ò lè àwòdà sí ìlà jìyà rìmọ̀kọ́dásá fìlìjẹ́mọ̀ ìwà tààlì wọ́n ní nígbà tó ti wá ní káwọn bá wọn kọ tíra lórí ọ̀rọ̀ yìí wọn kọ̀ wá jókòó wáyé tọ́wá ẹ̀fíyé kéèyàn wá Allahu Akbar kan jókòó jókòó ẹ̀fẹ̀ kọ́ wá máa wíyí kù rárá bàbá yìí ní àwọn mú àwọn take time láti lè kó àwọn nǹkan ìjọ láti lè sópọ̀ láti tó wà tẹ̀kíṣì àwọn pọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ wà tẹ̀kíṣì àwọn ọ̀kan náà wá kójọ ipọ̀ èyí tó ní ìdí àtúnṣe adjustment bóyá wọ́n ti mọ́ hadith kan wá wọ́n á tún padà lọ wò ṣáàdìsì yẹn fẹsẹ̀ rílẹ̀ èyí tí ò bá fẹsẹ̀ rílẹ̀ wọ́n á padà yọ wọ́n á fi mí tọ́rí pé eléyìí lálàáfíà wọ́n á fi sí àlàkílà ti fàrọ́ rí wọ́n ní pẹ̀lú bó ṣe jẹ́ wípé ah àwọn busy wà ṣe họ́ọ̀lì báálí àwọn sì ní àwọn nǹkan tó ń dá àwọn láàmú gan tó pọ̀ lọ́kàn wàkọ̀dì bárọ̀kà lọ́rùn fi sílìkà àsùwẹ̀yàáàdì and òṣùwẹ̀yà wọ́n wá ní àwọn àsìkò bíi few hours àwọn hours kéékèèké táwọn máa ń yọ díẹ̀ díẹ̀ lẹ̀ tó ráhùn bàbá tá à ń sọ wọ́n bíìsì gan ni o nínú àwọn àsìkò díẹ̀ díẹ̀ táwọn wá yọ pé àjẹyìn ilé ìlélẹ̀ thirty minutes ní mẹ́lẹ́lẹ̀ wọ́n lọ́nà wọn bá fi àlùbáríkà sí wọ́n ní àwọn àsìkò yìí àtẹ̀lífù hà لجيب أيام المليئة بالهم والتفكير wọ́n ní àwọn ni ó jáde bí ìgbà téèyàn ẹmọ kéèyàn máa já nǹkan bàbá yìí nínú àwọn àsìkò àsìkò àwọn tó ṣe kéde tó ń ha àwọn yìí àsìkò yẹn jáde falabiyẹ bèbè sí wa àmẹ́rì lẹ́yìn wọ́n ní kò kọjá ọdún méjì ọdún mélòó jọ̀bọ̀ àwọn ọ̀sẹ̀ yìí ṣe jẹ́ déèyàn bá ń fọdún kékeré ṣe àlùbáríkà ló jẹ́ kọ́ rí síra kan ta múdání ló jẹ́ kọ́ rí kan láàrin ọdún méjì tọ́ba wá bí ẹnu wípé àfa síra mélòó ló ti kọ kò tí ì parí sálọ́rì á ní mo ti kọ síra mo ti kọ bí twenty two à ẹni rẹ pé kò kú kò ló kó sínú ẹ àríbẹ̀kọ ló ṣe rí ni ó fi ìkókùkò ló ṣe kí ni ló kó jọ sínú ẹ ṣùgbọ́n tó wá jẹ́ pẹ̀lú láti ọkọ̀ òfin practice tó dẹ̀ rọra dúró lẹ́nu àlá ẹ̀ wẹ́ wọ́n ní hátátá mọ wádà àlìkìtá àlàlìwádìí ìlẹ́dì ọjà òtù wọ́n ní títí táwọn fi parí tíra yìí ṣé rí ọ̀rọ̀ tó sọ yìí nínú àwọn ẹ̀kọ́ tó wà ńbẹ̀ bàbá yìí láwọn ò lásìkò ṣùgbọ́n nínú àsìkò àwọn tó kéré wọ́n tún ṣiṣẹ́ bàbá yìí ti kú báyìí ládàá sì lọ tíra tá à sọ yóò gbajúmọ̀ gan lẹ̀ Yorùbá bó ṣe wá gbajúmọ̀ káàkiri àgbáyé nìyẹn ṣe rí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwọn tí wọ́n jẹ́ olùṣèwádìí àwọn rìsáṣáàsì ni àwọn àfẹ́ẹ̀sì ni a máa ráwọn àpèjúwe báyìí ló pèsè ayé wọn a lè ṣe ọ̀lá tó kẹsì rọ̀ ohun tá à ń ṣe pẹ̀ lásìkò wa pọ̀ ìdààmú ọkàn máa ń pọ̀ ṣùgbọ́n ṣe rí àìráyè yẹn kò gbọ́dọ̀ jẹ́ excuse mo ní nǹkan tó ń bà nínú jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ kí torí gbogbo ẹ̀ máa padà lọ ohun tó ń bà nínú jẹ́ lẹ́ni tí ò jẹ́ ká rí àwọn nǹkan kan àti ìbílẹ̀ nìyẹn tó bá di ọ̀la tí nǹkan yẹn bá kúrò mẹ́ ìbànújẹ́ á tún wá padà wá fún wa lórí pé ah! àwọn ọ̀gbà tí mo kàn fi ń jókòó tí màmá ronú látàárọ̀ ọ̀dálẹ́ yẹn wá ìsinmi máa fi dé nǹkan mọ́lẹ̀ wá ìsinmi máa fi ṣèbádà àwọn àsìkò wa gbọ́dọ̀ lò dáadáa nínú àwọn experience tó ti lọ tí àwọn àpá àti ilé mo fẹ́ dárúkọ ẹyọ kan àbí méjì fún wa àti ìtèmi náà ní pẹ̀lú ọ̀rẹ́ mi kan ṣe rí ibùn tèmíà tí mo sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n nínú gbèsè ayé àwọn ó pọ̀ ní àwọn tíra táwọn ọkọ̀ ó sì pọ̀ nínú tíra táwọn ha tó jẹ́ pé láàárín àwọn àsìkò opportunity díẹ̀ báyìí wọ́n ní nígbà míì àwọn tó jẹ́ ọ̀rẹ́ family members wọ́n lè ní àti ah, a lọ sókun ká lọ wẹ̀ jẹ́ a lọ sódò ká lọ wẹ̀ jẹ́ ká lọ tán ṣe kàdé àti lọ lèdè wọ́n ní tán máa fi lọ yẹ gbogbo ilé á dá àwọn lè kìí síra kọ mọ́lẹ̀ àwọn ti sáré akọ tó dé wọ́n ti ṣe kí ìjọmọ́ wọ́n ti ṣàǹfààní ìyẹn lọ́bẹ̀ nínú àwọn àfẹ́ẹ̀sì Sheikh Albani rahimahullah tíra kan wà tí wọ́n fi ṣe ṣẹ́rìkù mọ́túnù ìfẹ̀kù ní àti mo ní tíra tó kéré jùlọ tíra hadith nílé asálìmọ̀ ṣòhóòrò àbí eh, alhalabi ìkọ́nà ṣúdẹ̀ntì wọn tó kó kiri ẹjọ wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan táwọn lò nínú àwọn nǹkan táwọn lò ń bẹ̀ ó pọ̀ tó jẹ́ wípé ìjókòó àwọn jọkọ̀ àwọn travel pẹ̀lú Sheikh Al-Albani wọ́n pe síra kan ní nukhbatul fikad Ibn Hajar náà ló kọ́ wọ́n ní láàrin báwọn kọ̀ travel àwọn ẹ̀rọ ra gúúsùrà yẹn dání lẹ́yìn tó jẹ́ Sheikh Albani ṣàlàyé ẹ̀ fáwọn Sheikh Albani wọ́n ṣàlàyé ẹ̀ fún wọn ẹ wò lórí pé wọ́n travel another instance Ibn Qayyim al-Jawzi nínú àwọn tíra wọn tí ó lágbára tí wọ́n kọ òní tíra tí wọ́n pè ní Zadul Mi'ad fi hadihi nabi tíra ìwọ́n ti fi sọ̀tàn ànábì ní sọ́lọ́lá sẹ́lẹ̀ mẹ́tọ̀dù tí wọ́n wá fi sọ̀tàn yìí ó jẹ́ mẹ́tọ̀dù bíi fífì wọ́n á kọ̀ sọ̀rọ̀ pé ìgbésí ayé ànábì sọ́lọ́lá sẹ́lẹ̀ pẹ̀lú òrùn ó ń ni wọ́n wá mú Fikiri wà látàrẹ̀ tíra yìí ó lágbára tó pọ̀ nínú tíra tí ó yẹ tó yẹ kí gbogbo tíra tí mo sọ ilé mi tí bá wo volumes yìí pé tó wà lọ́wọ́ ti tèmi ó dàbí pé three volumes ni nínú volume kọ̀ọ̀kan wá lè páàtì méjì ló wà bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé tíra yẹn jẹ́ bí six bí tíra mẹ́fà ni wọ́n wá kó sí ọ̀nà mẹ́ta ní kọ́pì tèmi nílé tí ò bá jọ́nà mẹ́ta àbí mẹ́rin ṣá wọ́n wá ní ìgbà táwọn kọ jọmọ́ tíra ẹyọ kọ̀ọ̀kan kò dín níbi three hundred pages o irú ẹ̀ wá jẹ́ mẹ́ta ó túmọ̀ sí pé tíra yẹn close to one thousand pages tíra ìwádìí òun rí náà ti kọ gbogbo ẹ̀. òun á ṣe tán lọ jókòó ní láìbírì o nígbà tí wọ́n ń ṣe ìrìn àjò hajj ṣé wàá mọ̀ ẹ́ pàwọn yorùbá tí yorùbá bá lọ ṣe hajj wọ́n mú wàjú àyìnlé dání àbí ohun táwọn fi ń bá jì tí wọ́n jẹ́ nìyẹn àwọn olórí oríṣiríṣi sábákà náà àràfà náà tàbí bẹ́ẹ̀ ẹwọ́n táwọn èèyàn gidi àwọn èèyàn ní eré tí wọ́n fàtìkò yà kíra yìí láàárín pé wọ́n ṣe ìrìnàjò hajj ní ojú ọ̀nà hajj wọn àárín àsìkò tí wọ́n fi wà bẹ́ẹ̀ ni wọ́n fi parí ẹ̀jọ̀ mọ́ wọn mélòó mélòó nígbà tí èèyàn wà ní plane èèyàn wà ní mọ́tò tó lè kàwé lóríṣiríṣi báwọn kan yẹn ṣe máa rí nìyẹn àwọn àsìkò kéékèèké tá a kà kún yẹn àwọn ẹni tí wọ́n gba wájú àwọn àsìkò yẹn ni wọ́n lò dáadáa èèyàn rìnrìn àjò ó wà ń bọ́ sọ̀ kò kò kọ̀ wó káàkiri ó wà báńkì lórí kíù owó káàkiri àìmọye kan lèyàn lè fi ṣe àìmọye kan jọ̀gbọ́n another example mo ní àfáà kan nígbàtà wà jábíà ẹni ìsílẹ̀ ọwà bóyá fún ọ sílẹ̀ ọwà lọ́dún méjì ó ti di dókítà ṣe kọ́nà bá ṣe àdékù dáadáa fún nínú àwọn student tó jẹ́ wípé ní yunifásitì wá ń gbà yẹn ó gbókun ni Saudi ló ti kọ́kọ́ gbé tó ti ṣe secondary school ọmọ Cameroon ni ó wá sọ fún mi jọkàn wípé wọ́n kan ní àròṣìdíyà ní ọdún tí wọ́n graduate àwọn àjọ ṣe kan bí wọ́n mọ́ dáúrà ní abíhá àdíjì Bukhari àti Muslim kan lọ́dún yẹn nígbà táwa fẹ́ túká lọ́jọ́ tí mo mo wá ní kó kó ṣe lọ àbúlé ó kọ pamphlet kan fún mi ó sọ nǹkan mẹ́wàá fún mi tó fi advice mi mo ṣe nílé nínú ọ̀rọ̀ tó wá sọ fún mi jọ yẹn tàbí ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó kọ kalẹ̀ ní wípé kí máa ṣó ní lílò ó wá mú àpèjúwe tíra tó fẹ́ strong jù nípa pé téèyàn bá fẹ́ mọ̀ nípa ogún pínpín ogún pínpín nínú Islam òun ni tíra yìí ìmọ̀mù àwọ̀hábí tíra tó jẹ́ foundation pé èèyàn fẹ́ mọ̀ nípa ogún pínpín bí ẹsẹ̀ orin ni ó lọ bí wọ́n rẹ́rà something ó wá ní jọkọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ òun wọ́n lọ fún áwùsì kan wọ́n já òun lẹ́nu àwọn bá fàájì lọ ó lọ wá òpin kí lòun lè fi bí four days yìí ṣe lòun bá kí síra ìmọ́lẹ̀ ó dẹ̀ ha ó ti di tiẹ̀ ẹni tí mo ń sọ ilé ó lè ha sẹ́gun Abubakar lòun lẹ̀ jẹ́ Abubakar ẹ̀yìnṣà tó wà fáńlá ní kọ́lọ́bà ṣàlékún dáadẹ́ ẹ̀sìrí ẹ̀sì ẹ̀ rí àsìkò wa a gbọ́dọ̀ gbìyànjú láti lò dáadáa mo ṣe máa ń rí nìyẹn personal experience tèmi nípa pé àsìkò kékèké nígbà tá à ń ṣe masters pẹ̀lẹ́ tó jẹ́ àfà tèmi bàbá tí mo ní wọ́n lò twenty three years ní mọ̀dínà yẹn wọ́n bí zigọ̀ nínú gbogbo àwọn àfà àdíjá bí àwa nọ́mbà one bàbá yẹn nínú gbogbo nǹkan ìwà ìmọ̀ àti gbogbo nǹkan jọmọ́ ní ẹmọ̀ pé kò ń pọ́síbù ní yunifásitì kẹmọ́ kí lẹ́kṣọ́rà kan wà kò má lọ́ta tẹ́ bá bí 1000 students wọ́n sọ pé bàbá yóò lọ́ta kan níbi tọ́lọ̀ kẹwọ́dé pẹ̀lú ìwà yìí bàbá ìwà bí i wákàtí márùn tá a bá ń kí fọ́ṣáláṣí bàbá yóò lè kí wákàtí ẹyọ kan nu márùn-ún yẹn ó jẹ́ pé tí wọ́n bá ṣe ń sálámọ̀ báyìí àwọn èèyàn máa lọ tó fẹ́fẹ́ wọn ẹ tó fẹ́ béèrè béèrè ẹ tó fẹ́ bá wọn ẹlòmíì ti gbọ́ pa bàbá yẹn táwọn èèyàn tó jáde ti sọ ń pa bàbá yẹn tó ń bá wá wá ó dàfẹ́ wá sọ wọ́n bàbá yóò ti mọ̀yàn kan ní àwa tó máa wá àfẹ́ àwa tá a jẹ́ direct student wọn torí pé bàbá ta sọ àmọ́ bẹ náà ní pé wọ́n lọ research tí mo fẹ́ ṣe bàbá yìí ni àwọn tó jẹ́ pé fíìdì wọn láwà bàbá yìí ni kò jẹ́ kó supervise lèdè lórí àwọn tó wọn ta bá fẹ́ pọ̀ ṣùgbọ́n nùkẹ́ tọ́lọ ṣe fèdè fourth degree àti masters bàbá yìí ló ṣe lọ supervise yìí ṣé wá rí bàbá tí mo ń sọ yìí mo máa wá lé àwọn atajẹ́ direct student a máa jókòó tí wọ́n títí títí àwọn general brigade mọ ọgọ́rọ̀ èyàn lẹ́kọ̀ọ́ gbogbo ti ẹ̀wọ̀n káàkiri bíbí gbogbo àsìkò wọn àwọn ọmọ wa gbà àwọn àdìpá wa tó jẹ́ pa fẹ́ jókòó ta fẹ́ ka nǹkan sí akọ ní research fún wọn àwọn pèlè ó ní kọ́ research kó wá gbélé wọn lọ pé àṣẹ lòdì tó ń kọ́ni máa ń ṣe university nìyẹn tó bá kọ ten pages tí ó ṣe bóyá five hundred bàbá yìí wàá jókòó níwájú wọn báyìí gbogbo tó kọ yẹn wàá wá máa kà láti a to z tó bá wá kà ìmọ̀ hadith ni o wọ́n wá béèrè lọ́wọ́ ẹ nípa sọ́rùfù wọ́n á béèrè lọ́wọ́ ẹ pa náhù tó bá túmọ̀ kankan wá tó ní ṣe pẹ̀ láti ìdá ẹ̀ẹ́dújọ fà ó wá le láti ráyè pẹ̀lú wọn torí ọkùnrin sọ̀rọ̀ ti pọ̀ jù tí ó bá ti wá di lẹ́yìn ṣubú yìí wọ́n máa ń ṣe exercise bí kọ́ wọ́n rìn lọ sí géètì skul kan padà ọ̀gọ̀rọ̀ ṣẹ́tì ni wá ṣe pẹ̀lú wọn àsìkò yẹn mo máa ń ṣọ́ tó bá ti lọ láàárọ̀ yẹn lẹ́yìn ṣubú yìí wọ́n ṣe exercise màá wá tẹ̀lé wọn àwọn ọjẹ́ tí mo ti wá ṣe èyí tí òye ń bẹ̀ màá ti wá kọ ìbéèrè yẹn sí àtẹlẹwọ́ báyìí ó mọ́ mi lára gan kí n kọ̀ọ̀kan sí àtẹ́lẹwọ́ màá ti wá kọ gbogbo nǹkan yẹn sátẹ́lẹwọ́ wọn ò ní mọ̀ ṣó in the prophet Now, in the process, bàbá ṣe jọ wá wà yẹn, màá wá máa dọ́gbọ́n béèrè àwọn ọ̀béèrè yẹn ẹ jókòó ẹ jẹ́ kí èèyàn kan ṣe ṣé ó ti yé tí bá wá béèrè béèrè mo ṣe mú fóònù dání màá wá tẹ rìkọ́ọ̀dù torí pé tó máa sọ láàrin bá ti jọ lọ yẹ ọ̀rọ̀ máa pọ̀ gbogbo òṣòro tí mo wá ń kojú lórí iṣẹ́ tí mo ń ṣe máa kọ̀rọ̀ ra sọmọ ará ìdè tí bá wá padà bí ó tẹ́ ma wá mú gègé ma wá tẹ̀ ma gbọ́ díò yẹn ma wá ma kọ́ sílẹ̀ gbogbo ọ̀gọ̀rọ̀ rìsáàkì mo wá ṣe ní ojú òní bí bóyá bí tírí simẹ́ta èyí tó pọ̀ jù bí mo ṣe ṣe é nìyẹn nígbà táwa fẹ́ parí títí mẹ́ta parí tí gbogbo èèyàn ti lọ nínú ọdún tíráàmù oníkálukú ti lọ lú ẹ̀ lọ́tẹ̀ wà ráyè ìyẹ̀ àyè tí èyẹ wá ní kókò jókòta wá padà ní ó lè má ju tẹ́ẹ̀tì lọ ó tí mo fẹ́ fàjáde bẹ̀ ni pé bí ò bá jẹ́ pé àsìkò kéékèèké tí lọ́rọ́ rá ní yẹ kí èèyàn ṣe àǹfààní látàrẹ̀ èèyàn ò ní ríṣẹ́ ṣe èèyàn ò ní rí kí ni ṣe èèyàn ní rí ṣe ló fi jẹ́ pé àsìkò kò sí excuse kọ́ wá ní àfà àwọn ọmọ tí ẹmọ kò sásìkò ní ìyá jẹ́ àmú wà láìkò jẹ́ kí o ayé ta wà yìí àti kọ́ ìmọ̀ ti di rọrùn èèyàn wà ní mọ́tò ẹwà wọn fóònù tó lọ́n fi kẹwàá yìí ọlọ́run máa fi wá látàrí ìkọ́ sílé ayé lè rí pẹ̀lú fóòtẹ́rì kò sí dáadáa kan tí èèyàn fẹ́ ṣe tí ò lè ṣe látàrí bó ti jẹ́ pàwọn tó fẹ́ ṣe aburú kò sí aburú kan tó fẹ́ ṣe tí wọ́n lè ṣe látàrí àwa gbọ́dọ̀ ló dáadáa ṣé náhù ló fẹ́ kọ́ sọ́rùfù ló fẹ́ kọ́ ni láwọn èèyàn ti ṣe fídíò rẹpẹtẹ lórí ẹ̀ níwọ̀n ti ṣe ọ́díò rẹpẹtẹ lórí ẹ̀ tó lè máa gbọ́ àwọn àsìkò wa kò yẹ ká fi ráàlì nínú tí a fẹ́ kọ́ látara àwọn bàbá ilé yẹn pé university professor ni wọ́n credential professor Nigeria tí ò ní lọ class tó jẹ́ pé nínú semester bóyá ẹ̀kan péré ni wọ́n máa pàdé ẹ̀ adẹ́lú fẹ́ summarize gbogbo lecture ìyẹn kọ́ o àwọn lecturer tá ń sọ yìí ní àwọn àfá àti ya ní tọ́nà ní kan jókòó pẹ̀lú wọn tí wọ́n bá kọ yín níṣẹ́ tán ní class tó bá tún di weekend wọ́n á tún ní kẹ wá sílé wọn tẹ bá wá délé wọn wá wá pa ẹran adìyẹ wọn pa fún yín ẹ jẹ ẹ gbádùn ẹ tutù kọ ìmọ̀ aside from àsìkò class ṣùgbọ́n lẹ́kṣọ́rà ti wá sí ó ní business tó ń ṣe káàkiri kò ní lọ class èmi inú wọn àárọ̀ náà ni ó lè nìkan wá lálẹ́ a tún wá lóòtú máa mú òun máa má fi rẹ́gísítà ó sì mẹ́ pé wọn ò di option ju pé kan wá lọ so ìyẹn jẹ́nu tí a kọ́ látara àwọn bàbá yìí pé wọ́n máa ń fi àsìkò wọn wọ́n máa ń mójútó nínú àwọn nǹkan tí ó tún wà lóṣù sí ayé àwọn bàbá yìí ni wípé tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ń bẹ lọ́wọ́n ọba lè lórí ṣe rí ìbẹ lọ́wọ́n ọba lèyàn fi bá ń láǹfààní àti ṣàṣeyọrí à ń sọ̀rọ̀ pẹ̀lú àbú ọ̀sán ìlú mọ́ṣáláṣí nígbà tó ń béèrè béèrè nípa Riyadu Salihin pé báwo ni tírà ẹ ti jẹ́ mo wá ṣàlàyé pé Riyadu Salihin hadith tó wà bẹ́ẹ̀ one thousand nine hundred gbogbo hadith nígbà táwọn afá bá lọ bá bọ̀ tó ní kò fẹsẹ̀ rí lẹ́gbẹ̀ẹ́ pé ó twenty seven péré lọ kò ju tó mélòó lọ twenty seven gbogbo twenty seven yẹn náà wà ní ẹ sì máa rí ibi fi há nínú ẹ̀sìn tó bá sọ pé kí lọ́nà ọba fi kẹ́ ìmọ̀mù náà wá wí àdúà àìbáadà ìmọ̀mù náà wá wí nígbà tí wọ́n analyze àsìkò wọn àti gbèsè ayé wọn àti bọ́ ṣe ń lò wọ́n ní ẹ̀ nífẹ̀ẹ́ lè sọ pé sí àfà yìí máa ń sùn ìmọ̀mù náà wá wí ní mo lo two years nílé kéwú nínú àwọn àsìkò tí wọ́n lò ní àlùmọ́dọ̀rọ́sàtú àgbọ̀nìríyá náà àlùmọ́kítábàtú gbọ̀nìríyá ṣíṣẹ́ àdùmárí tó máa ń ka síra nìyẹn wọ́n pe mọ́dọ̀rọ́sà yẹn náà ní ìlú bíkọ́sílọ́kíó láwọn agbègbè síríà kọ̀ọ̀kan yẹn ni wọ́n ní ọdún méjì nínú àwọn ọdún táwọn lò bẹ̀ àwọn òfin ni àwọn báyìí kan lẹ̀ rí kí ìwà bí a for complete two years jọ̀mọ́ ọlọ́run ló mọ iye ìgbà tẹ́lómi fẹ̀yìn lélẹ́ẹ̀dọ́ wa lójúmọ́ tó bá ti lọ tó pọ̀ lórí jẹ́ bí ẹ̀bá ìyá òkú rẹ̀ bí ó ó fẹ́ lọ sùn nìyẹn for complete two years ìbọ́ọ̀mù náà wá ní òkè ẹ̀yìn wọn lélẹ̀ báyìí wọ́n ní gbogbo oorun ìmọ̀ọ̀mù náà wá wí orí ìjókòó báyìí pọ̀jù yìí o tóoru bá wá fẹ́ gbé wọn lọ gbogbo olólè wọn inú yàrá kó kóló báyìí ní kí yàrá ìgbà kan ti private tó bá ju sọ wa ìlọ díẹ̀ ni síra wọn wá fún sí gbogbo ẹ̀ pátápátá tí wọ́n bá wá sùn báyìí tó bá tóoru pé tóoru bá ti gbé wọn lọ bá bá tún tají báyìí wọ́n tún ka síra lọ wọ́n kọ síra lọ for two táwa náà bá lè pèèyàn jù bóyá kéèyàn kan nu wa náà kọ́ ti ọ̀gbìn nínú ọdẹ ẹ̀fẹ́ ṣerú pírójẹ́ẹ̀tì yẹn mọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú two months àbí gbogbo ajára fẹ́ mọ kéwú àbí ilé ẹ̀kọ́ ni pé for two months ókè mi wá sí lè ta lárúbáwá ókè mo ti ẹ̀fẹ́ ka àwọn books tó lálàáfíà mo wá fẹ́ lo two months èmi náà fẹ́ lo ìgbésí ayé ìmọ̀ọ̀mù náà wáyé for two months tí ọ̀dọ́ tí ó two years ẹ̀rí dàbò wọ́n wá ní lójúmọ́ subject tí mo mọ̀ náà wá wí máa ń ṣe ní class ó jẹ́ méjìlá twelve subject wọ́n á ṣe náhù wọ́n á ṣe sọ́rùfù wọ́n á ṣe mùsọ́là ní class ó jẹ́ twelve subject wọ́n ní tí a bá wá wo subject kọ̀ọ̀kan a rí pé kò tèkì rárá subject kan á sì máa tèkì ní one hour wọ́n ní tí ìmọ̀mù náà wá wíbá wá délé ìmọ̀mù náà wá wíbá wá rí báyìí iṣẹ́ ẹ̀yọ kọ̀ọ̀kan ẹ̀wò mẹ́tọ̀ táwọn fi rí báyìí ìwọ́n tó lọ lé kí ó níjọ jímọ̀ tó wá délé kí ó jọ jímọ̀ tó tẹ̀lé tọ́wá ní tabasdọ̀lì ó yá kí ó ta kà ní ọ̀sẹ̀ tó kọjá ẹjẹ́ àbáwá kà jọ̀bọ̀ ló bá ní à ebi ò ṣe rìbí ebi ò tí ṣe bùrọ́já ọ̀ láti friday tó kọjá ó revise jẹ́tẹ̀ ṣe class tó ní di friday lè ṣe rí bàdánwò ìbọ̀mù náà wá wídẹ̀ máa revise twelve subjects. tó ń ṣe àbáfà ìsọ̀n twelve subject ìbọ̀mù náà wá wí ṣe class tó bá ṣe ní èmi báyìí lálẹ́ ó máa revise gbogbo ẹ̀ wọ́n ní tẹ́ bá wo ṣe yẹn ṣẹ́gbẹ́ pé àsìkò tí rìbíṣọ́ máa ń tè ó máa ń ju àsìkò téèyàn fi ń kọ iṣẹ́ gangan lọ wọ́n ní tàbá wá wòye náà wò pé ìmọ̀mù náà wá wí máa tún lo twelve hours láti revive wọ́n wá ní àsìkò wo gan ló wá fi ń jẹun àsìkò wo ló fi ń sùn àsìkò wo ló fi ń ṣe ìbáádà ló fi yanná fílà wọ́n ní gbogbo nǹkan ìwádìí tàbá lóòótọ́ ẹ̀ àtúrí kó tún yanná á dẹ̀ máa jẹun ìmọ̀mù Nawawi ó ní àwọn ọdún tóun lò ní mọ́dírọ́sà èyí tó pọ̀ jù ló ń jẹ òun ní dàbídò àtomi ó nítorí wípé ìlú tóun ti kẹ́kọ̀ọ́ yìí àwọn àfà àtàwọn politicians wọ́n ti gbòde ó máa ń wá kéré kẹrí sọ́dá kọ̀ọ̀kan tí ò ní ní ọwọ́ politician nú àwa náà sì mọ politician bọ́ ṣe rí pé ìtò pọ̀ jù nínú wọn ní owó halal lọ́wọ́ ẹwà àsìkò tá à ń sọ̀yọ̀ mọ́ ìmọ̀ọ́mù lọ́wọ́ wí ti lọ́sì à ń sọ̀rọ̀ bí ó bá six hundred years o táwọn bá bẹ̀rù oúnjẹ olóṣèlú gbà yẹn jọ̀wọ́ nílùú Islam oúnjẹ olóṣèlú tiwa ìwà kọ́ lẹ́wọ́ ara wọn àfà tí wọn bá ti invite olóṣèlú sí program wọn gbà pé program máa dùn olóṣèlú làwọn a máa wá lé kiri pé kókó owó wá ìyẹn wá kó báwọn olóṣèlú wa náà tọ́wọ́n náà téèyàn kan bá ti dé politics òun náà fẹ́ jí owó torú ẹ̀pẹ́ máa béèrè owó lọ́wọ́ òun kò sí yẹ ká máa béèrè owó lọ́wọ́ politician torí pé wọn lówó lọ́wọ́ owó òlú ló wà lọ́wọ́ wọn sábà ti béèrè àwọn náà fẹ́ múra kí wọ́n máa béèrè owó tí ò yẹ kó wọn kó o ìmọ̀bù náà wá wíwá rí èyí tó pọ̀ jù ló jẹ àwọn dàbídù làwọn máa ń jẹ torí pé dàbídù yẹn bàbá àwọn ló máa ń fi ránṣẹ́ láti ìlú àwọn ọkọ̀ àwọn sì balẹ̀ lé lórí pé ìyẹn ń kọ́ hàlàlì ni so àṣírí ìmọ̀bù náà wá wí nìyẹn o ó ń ṣàìsùn tó pọ̀ ó ń lọ kíláàsì déédéé ó ń katira ó sì tún iṣọ́ ló fi sẹ́nu gbogbo ìyẹn lọ́nà wá kó jọ wọ́n sọ wípé búrika lọ́hùn búrika fi wà fi ọlọ́ọ̀bá fi àlùbáríkà tó pọ̀ sí àsìkò ìmọ̀ọ̀mù lọ́wáwí hátà yóò jìgbà débi pé ìmọ̀ọ̀mù lọ́wáwí máa ń parí fi ìsànàkì láàrin ọdún kan mọ́yù jíjúhu ìróhù fi ìsànàtẹ́yìn ó tó jẹ́ pẹ́tẹ́lùmí ìbá fẹ́ ṣe ọdún méjì ló máa tẹ́ tiẹ̀ ìmọ̀mù náà wáwí máa ṣe láàrin ọdún kan torí kí ni àlùbáríkà tí wọ́n gbogbo tán ṣe wọ́n ṣọ́ ẹnu wọn àláàlú ni wọ́n máa ń jẹ ohun tó fẹ́ wọ̀ wọn ò ní wọ́ọ̀rì tí ò bá ju ẹyọ kan lọ tó bá ti jẹ́ halal wọn ò ní problem so ẹ tó fẹ́ nímọ̀ ó gbọ́dọ̀ ṣọ́ gbogbo nǹkan yẹn ó gbọ́dọ̀ lu àsìkò ẹ dáadáa ìmọ̀mù náà wáwí ní ọjọ́ kan nínú ìtàn ẹ̀ tó máa ń sọ pé òun ló ṣẹlẹ̀ sí ó wà ní ibì kan gbogbo àwọn ọmọ kéékèèké oníkálukú ẹ tó ń gbá bọ́ọ̀lù ẹ tó ń fèrè ẹ tó ń jẹ ìkọ́nà oníkálukú jà ń ṣe oríṣiríṣi èèyàn kan wá kọjá ló wá rí bọ́ọ̀bù lọ wá tó dájòkó ó wá yà ah, kí ló dé ẹmọ kéèyàn rí àwọn ọmọ kéékèèké ogun wọn ti ṣeré báyìí kọ wá rí èèyàn kan tó dájú gbogbo pé tó ah, wá rí ẹ́ ó lè tó ń pa ọlọ́run tó sì gbòrúnrò tó ń pa eré ni wá wíwá ní mọ́kò ní ìsìnlẹ̀ ìdáàlì wọn ọ̀dá wá torí eré ẹ̀rí bá pa wá lọ bá bàbá wá wí wá wí ni ṣọ́ọ̀bù kó máa bá ọta provision àbí kí lọ máa ń tàbí ṣọ́ọ̀bù apá yẹn wá sọ fún bàbá ẹ̀ pé ọmọ eléyìí òṣọ́bọ tó ń báyọ̀ ló ṣọ́ọ̀bù ṣẹ́fẹ́ pọ̀ ọmọ kan máa ń wà bọ́nà ṣe dá wọn genius ni wọn ṣẹ́fẹ́ òkú pa wọn tó máa ń jẹ́ genius lọ́gọ̀rọ̀ gbà wọ́n máa ń yọ̀ ọ̀lẹ tẹ́ bá ti rí wọn rí dáadáa wọ́n máa ń yọ̀ bọ́ bá ń jà mí kan báyìí ó lè fi bàtẹ́ ẹ̀mọ́lẹ̀ kó sá eré ó lè fi bàtẹ́ ẹ̀mọ́lẹ̀ kó sáré tọ́ bá ní kọ́ wá fọ bọ́ọ̀lù ilé báyìí ó lè bẹ̀rẹ̀ sí máa sunkún tọ́ bá ní ó ya ẹwà lọ gbé ẹrù yẹ wà ó lè rí àà sí bá gbẹ̀rù máa ṣubú but tẹ́ bá ní tó bá dájú kù báyìí àbí kó máa ṣojú báyìí kó máa ronú ó jẹ́ kó rọjú o a máa ṣojú bí ẹ tó ronú nípa àwọn ọ̀pọ̀ tó ti kọ́ àfà yìí wá sọ fún bàbá ẹ̀ pé ah mo rí a very bright future lára ọmọ ẹ̀ lọ́dún ilé tí ó ọmọ eléyìí òṣọmọ tó máa ń báyọ̀ ta provision shop ṣe rí ilé ayé yìí àwa náà gbọ́dọ̀ máa ṣàkíyèsí àwọn nǹkan báyẹn lára ọmọ ẹ̀ agbọ́dọ̀ máa ṣàkíyèsí ẹ̀ tí ọba ti discover talent lára àwọn ọmọ ẹjẹ́ kájèjì lò ọmọ mi ọlọ́run fún ní ẹ̀bùn kátàkárà tá a bá fi sí díẹ̀ dáadáa náà ni ṣùgbọ́n àwọn bẹ́sìkẹ̀ kọ́kọ́ wà tó gbọ́dọ̀ ní torí pé tóun bá lówó ṣẹ̀bẹ̀ pé dáadáa ni ẹlòmí ìwọ ọlọ́run fún lówó awáwò ló ẹbí pé eléyìí ó yẹ kéde ilé kéwù ó yẹ kéde awá máa wo kí lélé ṣe kí lélé ṣe a máa náwó ẹ̀ torí tí ò bá tó lówó nú ẹbí náà àdánwò ni o wọ́n ní ààrẹ ní bálà kí lọ́lú máa ń ṣọ́là ọ̀là pẹ́ bí yorùbá rẹ ní bálà ọ̀là máa pẹ́ tó ẹ tó fẹ́ kí tí òró jẹjẹ ó fẹ́ ra síra kò rówó ra síra tẹ̀mẹ̀ kó lè jẹ́ kí àtìtètè mọ kéwú kó fẹ́ wà nílé èdè so gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ ta máa gbìyànjú láti ṣọ́ àwọn àfẹ́ ìsìn wọ́n gbìyànjú wọ́n ṣèdààmú wọ́n kẹ́kọ̀ọ́ ìmọ̀ ní àkọyọjú wọ́n sì lò ó wọ́n sì fi kọ́ àwọn èèyàn ìyẹn ló yẹ kó jẹ́ concern tàwa náà pé báwo làwa náà ṣe fẹ́ nímọ̀ báwo làwa náà ṣe fẹ́ nímọ̀ tàbá wá nímọ̀ báwo la fẹ́ fi mọ̀ wa ṣàǹfààní fún ara wa fún àwùjọ wa tí àbá wá sì ní ìmọ̀ lájáwọn lẹ́bù kan ẹ má jẹ́ ká sọra wa di àpò oníwáàdì ẹ̀rí bàdánwò ni ìlú wa ilẹ̀ máa ti rí èyọ̀kan tádìbò ṣe wà èyọ̀kan ọ̀kóhun kéwúrí òun kọ̀ mọ́ ni à irú ẹni ẹ̀tẹ́ bá tẹ̀ wá wò gan kí ló wá tẹ̀ mọ́ pẹ̀sì gan kí ló mọ̀ pẹ̀sì kò mọ̀ kankan pẹ̀sì gbọ́sẹ̀ fẹ́ pé ìlú wa bí ilé ní àdánwò ni tó bá ti rí èyọ̀kan pé àfà yẹn mọ wá sí ti ẹnu ẹ̀dùn ó ti dàáfà náà nìyẹn ó ti dàáfà nìyẹn ẹ sì rí ẹlòmíì ìmọ̀ lárẹ̀ ṣùgbọ́n ẹni ó wá wí wàhálà ni, ṣùgbọ́n nínú ẹni ẹ bá gbágègé mú tó bá kọ nǹkan kalẹ̀ báyìí àwọn pòfẹ́sọ̀ bá máa yiri ni, ẹ̀bùn gègé yẹn ọlọ́run fẹ́ lómi ṣùgbọ́n tó bá di pé kó sọ àmà kánò lómi ẹlòmíì sì ni ó lè sọ̀rọ̀ látàárọ̀ dálẹ̀ ṣùgbọ́n ẹni ó wá kọ́lẹ̀ ó máa gbàgbé gbogbo tó ń sọ yẹn ẹlòmíì ọ̀nà àti fún méjèèjì tó bá gba báyìí ti dání báyìí kó má dàkẹ́ mọ́ ni tó bá ń kọ̀ọ̀kan báyìí ṣé mọ́ kéèyàn máa kọ̀ọ̀kan káì bí a máa wá àwọn àmà dàbí pé kọ́wọ́ yẹn tún fast jù báyẹn lọ torí kọ́wọ́ yẹn bá fast jù báyẹn lọ láàrin seconds ó di confetti kí ní yẹn aṣá máa dà wá ni a máa dà wá ni lẹ́ẹ̀fi ní tẹ́lómi bá gbá gègé mú kọ̀ọ̀kan báyìí láàrin one hour ó lè má stop kò ní stop láti ronú torí pé o tó fẹ́ kọ ẹ máa rí tẹ́lómi bá ń ṣe exam ẹ tí nǹkan bá wà nílẹ̀ kò ní jẹ báyìí rò tó máa fi submit ṣùgbọ́n kan díẹ̀ bá ti wá tán tó bá ti gbé báyìí rò sẹ́nu màálùmọ́t màtíríà ti ṣe kíni ó ti ń train bátìrì yẹn ti ṣe kíni ó ti ń train ìyẹn lọ́ba ti rí èèyàn tó ń ṣe exam tó ti ń ṣe báyìí bọ́ tí kíní yẹn bá ń sọ̀kalẹ̀ à kò ní dúró ṣòkọ́nà kó ṣàbíwá ìyẹn jẹ́ díẹ̀ ní ṣókí nípa tírà tí a fẹ́ wò àti àfáà tó kọ tírà àti àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí a lè rí nígbèsí ayé àwọn àfáà yìí so téèyàn bá tẹ̀lé ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì láwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ṣe onífẹ́ẹ́ ló èèyàn máa di ẹni ìmọ̀nà kọ́nà máa ṣẹ̀ṣẹ̀ wá ní ẹni ìmọ̀nà káàsì gbìyànjú ká máa dúró níbi tí ìmọ̀ wa bá dé ọmọ ní ìmọ̀ ló làdí ní ọ̀pọ̀ orí ògbé ẹ jẹ́ ká gbìyànjú gbogbo àwọn bíi dájú ọmọ gbọ́rọ̀ náà ọba tó máa ṣe wá láǹfààní ká jẹ́ ká lékún nínú ìmọ̀ àtúpáyọ náà ọba ẹ jẹ́ ká gbìyànjú ká má fi ṣeré torí pé gbogbo nǹkan láyé opportunity ni ẹ̀rí nínú àdánwò tó máa ń fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ wa bí àwa tá lẹ́kọ̀ọ́ nígbà míì máa ń wà ẹlòmíì èkó ló wà ó wà láàrin àwọn àwùjọ kan òun kò ṣe ń ṣe gbọ́ lẹ́kìọ́ bí ó ń gbọ́ bí ó ń gbọ́ bí ó ń gbọ́ bí nígbà náà bá wá ṣàánú ẹ̀ kò ní mẹ́fà dánwò ni òun náà bá ní àmọ́ ti parí sáìtì mi àbú àbúlá ìbò fẹ́ kó lọ sáìtì mi ẹ fẹ́ kó lọ wọn bá ba kẹrù wọn bá tì í lọ kò ní mẹ́ pé kò tó ayé ni wọ́n gbé lọ yẹn mélòó mélòó àwọn èèyàn tó lọ ní sáìtì ẹ bá padà pàdé ẹlòmíì lẹ́yìn ọdún mẹ́ta báyìí á ti jò gbogbo wáàsí tó lè máa lọ ó ti ń pláàrẹ̀ nígbà tó ń lọ at ọlọ́run tiẹ̀ ti ṣe ibà tiẹ̀ ti gẹ́ẹ̀sì mọ́tò kékeré kan tó bá ti di weekend a máa wá fún lecture a máa wá program ẹjọ́ kó lọ tán jọ̀wọ́ ẹjọ́ kó lọ tán nígbà míì àfáà kan wà nígbà tó kó lọ sáìtì ní ó sáìtì ni wọ́n bá wò ṣùṣùṣù àfáà tí mo ń sọ ìdí rẹ̀ irùngbọ̀n ẹ̀ tóbi dáadáa onírúgbọ̀n tó pọ̀ tó gbà tá a tí wọ́n dé agbègbè yẹn àwọn èèyàn bá wò pé àfáàdù ah, onírùngbọ̀n yìí wọ́n bá wò pé káwọn fi wọ́n ṣe bọ́ọ̀lù wọ́n bá ní ní gbogbo ìlú yìí àbí kíjímọ̀ ẹ máa kíjímọ̀ fún wa ní gbogbo ìlú yìí àbí kí ìdì ẹ máa kí ìdì fún wa bá a fà ṣe dì mọ́mù ìdì mọ́mù jímọ̀ nìyẹn ìgbà yẹn ló wá fẹ́ sáré lọ kéwù kẹrì kó ti bọ́ ó dáàbò títí títí kò bá mọ́ ó ti yé ó jà mánéjì gbogbo ẹ̀pẹ̀ lágídí lọ́dún yẹn báyìí ṣùgbọ́n torí pé ó ti gbá àwọn àgbọ́yé kọ̀ọ̀kan ọ̀rẹ́ àti ìtọ́jú gbogbo àwọn àfáà yẹn lọ ṣùgbọ́n náà kò fi wá ṣe kò jẹ́ dáadáa ká gbìyànjú ká lójú tó ọ̀rọ̀ ẹ̀kọ́ tọ́lọ̀ ọba gbogbo ó ṣàlùkù gbọ́dọ̀ wọn ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا الله على نبينا وعلى آله وأصحابه أجمعين Yavarete gidiyoruz. İnşallah. Yavarete gidiyoruz inşallah. Bóyá lórí tí a sọ àtúnkọ̀ mi. Tamam. Al-Harith tó di sòyí. No. No. tí ó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí tíyàn bá ń gbìyànjú láti há nǹkan tí ò dúró tíyàn dẹ̀ rí pé èèyàn bízì èèyàn bízì ojúṣe pọ̀ lọ́rùn èèyàn nínú ìmọ̀ràn ni wípé àwọn nǹkan kan wà tó jẹ́ pa lè fi há ẹ̀ a lè fi sílẹ̀ ká máa gbìyànjú láti gbọ́ yé tí ó ti yé ká máa gbìyànjú láti gbọ́ yé ṣé rí téèyàn bá ti ń gbọ́ yé ó máa ń jẹ́ kí há kó padà rọrùn ẹ ti gbìyànjú àti ákúra ju títí tí kò wá dúró bóyá kúra tù yá sí fàpẹ̀rẹ̀ lẹ́fẹ́ há ẹ ti wá dààmú lórí ẹ̀ títí títí kò dúró ẹ gbìyànjú ẹwẹ́ tó wà máa ṣàlàyé ìtumọ̀ ẹ̀ fún yín ẹ máa kà á kẹ gbọ́ yé débi tó gbogbo àtẹ bá ń kà ma mọ̀ ẹ̀ ẹ máa ń ronú sí tẹ́rí tó bá padà yá àgbọ́yé yẹn kẹ bá dájókòó báyìí ẹ wá máa rántí àwọn àgbọ́yé yẹn nínú súrátù Yásìn kí lọ́lọ́run kọ́kọ́ sọ ọlọ́run tún sọ báyìí ó tún sọ báyìí ó tún sọ báyìí gbogbo nǹkan yẹn máa padà dúró lórí yín ìyẹn wá ṣàgbá kéèyàn tí ẹ bá wá ti níye yẹn bá wá padà lọ́pọ̀ ẹfẹ́ gbọ́ ẹfẹ́ ha ọlọ́run lè ló sábàbí kó padà dúró memorization ó máa ń da sí bá kéré kò wá sọ pàgbàlagbò ha tora rẹ tó ti lé sí sí tó lóun fẹ́ hápòrà ó padà rí máa ṣàfi ṣe rọrùn fún gbogbo wa náà so ìyá máa ṣàdúà rọ́bì allahumma la sahla illa ma sahla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àádẹ́ máa jẹ nǹkan gidi balance diet generally kéèyàn máa mú méèkì déédé kéèyàn máa lá oyin déédé kéèyàn máa jẹ adìyẹ déédé kó sì máa jẹ ẹja déédé ẹ kéèyàn bá fẹ́ jẹ adìyẹ adìyẹ tán ló ní oúnjẹ tó ní nǹkan gidi lára jù tó wà nutritious jù òun ni abo adìyẹ tí ò sì máa bímọ abo adìyẹ tí ò sì máa yẹ́yin wọ́n nírú adìyẹ yẹn tí ẹ̀mẹ́ pákọ látara póhun gùn àwọn nǹkan kan ti ń jáde lára ṣùgbọ́n abo adìyẹ tó ti dàgbà tí ò ti bẹ̀rẹ̀ sí máa yé wọ́n ní téèyàn bá fẹ́ jẹ nǹkan pé látara pé fẹ́ kí làákàyè máa ṣiṣẹ́ dáadáa nínú tó máa ń ṣiṣẹ́ jù nìyẹn abo adìyẹ so irú àwọn adìyẹ bí àwọn broilers nísìnyí tó bá jẹ́ abo gbogbo àwọn torí pé irú àwọn yẹn ń sìn kò ń ṣe pọ́ ń gùn adìyẹ akùkọ tó ń gùn àwọn nǹkan tó yẹ kó ṣara lóore ní o ti fi o ti fi gùn tán so gbogbo àwọn nǹkan yẹn téèyàn bá ń tíra yẹn ká máa lá oyin dáadáa habatu sauda gbogbo àwọn nǹkan yẹn náà bẹ́ẹ̀ kéèyàn gbìyànjú láti rìdíùsì ìdààmú ọkàn torí téèyàn bá ní ìdààmú ọkàn ó máa ń jẹ́ kẹ́kọ̀ọ́ lé láti wọ orí tòkọ́nà ọba àdékè ọlá kó bá ṣàìgbé ìdààmú ọkàn kúrò fún ẹnìkọ̀ọ̀kan wa téèyàn bá gbé nàìjíríà kó lòun ò ní ìdààmú ọkàn bàbá ńlá irọ́ ló ń pa àríbẹ̀ kọ́ ni kọ́lọ̀ kó ṣe ní fúfú yẹn fẹ́ ní kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin alihi wa ashabihi